pẹ̀lú yọ̀ǹda ọlọ́run hadithu Abi Huraira tí í ṣe ẹlẹ́ẹ̀kejì òun ni a fi bẹ̀rẹ̀ dábùsù lónìí náà. عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله هلكت فقال ما لك قال أقعت على امرأتي في رمضان وأنا صائم وفي رواية أصبت أهلي في رمضان فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رق... تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال فهل تجد إطعام ستين مسكينا قال لا قال فسكت النبي صلى الله عليه وآله وسلم فبينما نحن على ذلك إذ أتي النبي بعرق فيه تمر والعرق المكتل فقال قال أين السائل قال أنا قال خذ هذا فتصدق به فقال على على أفقر مني يا رسول يا رسول الله صلى الله عليه وآله وسلم فوالله ما بين لابتيها يريد الحرتين أهل بيتي أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه فضحك النبي صلى الله عليه وآله وسلم حتى بدت أنيابه ثم قال أطعمه أهلك الحروة أرض ترك تركبها تركبها حجارة سود سود الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال أرنقى آوي أتوان دجو آوي ننو إسلام إجي آوي ورانياني إجي آوي تيعفن وأجوري اللهم تي صورانياني gbogbo àwọn ọ̀rọ̀ tó lọ ń pa eléyìí òun ni báàbù tá ń kà lọ́wọ́ orí ẹ̀ náà ni hadithu abu abi hurairata radiyallahu anhu hadithu tó gùn díẹ̀ tí ó ṣe pé bó ti gùn ní lọ́pọ̀lọpọ̀ ìdájọ́ ṣẹ̀ríà sí wà nú ẹ̀ abu hurairata radiyallahu ta'ala anhu أن بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم أوان بتي أدوكو لدى النبوة محمد صلى الله عليه وسلم أقوى فكر حديثي إنيه النبي صلى الله عليه وسلم بلون تبقى النبي لاسه ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ọlọ́ni wà nábi sallallahu alayhi wa sallam bọ́ bá jẹ́ kò sí súnmọ́ kò sí tọ́ lànfàdó min hawlika gbogbo àwọn yóò túká kú lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fi eléyìí kọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lẹ́kọ̀ọ́ ó sì ń jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni ọba jogún ànábì tí í ṣe àfà àbọ̀mọ̀kéwú al-ulama'u warathatul anbiya àsáwọn ànábì ọlọ́run èèyàn máa lè jókòó lọ́dọ̀ wọn àsáwọn ànábì ọlọ́run èèyàn jọ máa jókòó nahnu julusun inda nabiyyi sallallahu alayhi wa sallam àwọn ànábì ọlọ́run ò ní wà ń wà àwọn òṣèé súnmọ́ àbí bá ti ń bọ̀ kẹ́nìkan ọmọ gbìn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà tá a fi kún ànábì ọlọ́run lé ọ̀pọ̀ tá Al-Kùránì sọ fún wa lára ọ̀nà tí ọlọ́run ní dandan ni a gbọ́dọ̀ fi kún ànábì lé bánábì bá jòkó táwọn sàhábé jòkó la tarfa'u aswatakum fawqa sawti nàbì àpẹẹlẹ pin síbẹ̀ wọn ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kóhùn yẹn wá bó ti ànábì mẹ́lẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ tó bá yẹ lẹ́yìn àwọn èyí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam layyinul janib anabi ṣe súnmọ́ anabi ṣe bá jòkó kọ́dà ara ń ta tún rí kọ́ nú ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam táwa náà ká fi kẹ́kọ̀ọ́ ẹ wo àdífì tá fẹ́ kà lónìí yìí ẹ wo ń tí àdífì yìí sẹ́ lólórí ẹ ń tí ó abu huraira níbà tí jókòó yìí ìjà ahùrọ̀ jò ló ń fàkọ́ọ̀lì ọlọ́rọ̀kùnrin ká bá wọlé fàkọ́ọ̀lì ń bá ń sọ pé ya rasulallah ìwọ òjí sí ọlọ́run ààrẹ ẹ̀kọ́ táwọn tọ́lọ̀ ń kọ́ wa fi bá nábi lónìí àìlà máa nábi lérí pé ya muhammad ya Rasulullah báwọn sọ̀hábẹ́ tí kà nẹ́bí nù sallallahu alayhi wa sallam ìwò òjíṣẹ́ ọlọ́run halaktu òun fún rẹ̀ ló wí o arákùnrin tó wá bá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó òun parun ìparun báwọn ìtumọ̀ eléyìí ni pé òun ti ṣe nǹkan tó lè fà parun báwọn ìtumọ̀ halakutuna òun ti dán kinní kan wò bọ́lọ̀ ń bá fẹ́ fi báwọn jà bọ́lọ̀ fẹ́ fi mú un ó ti tó parun fóun arákùnrin yìí fà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi wa bi faqala malaka èsì ọ kí ló dé níbi rìwáyà míì máa àhàlákàkà kí ló fà parun fún ọ tó fi lọ parun anabi bíbẹ sallallahu alayhi wa sallam. qala waqa'tu ala imra'ati fi ramadan wa ana sa'im wa fi riwayatin asabtu ahli fi ramadan ìtumọ̀ kan náà méjèèjì yẹn. waqa'tu ala imra'ati fi ramadan ntí ọkùnrin máa ṣe pẹ̀lú obìnrin rẹ̀ mọ̀dàn lọ́sàn-án àwẹ̀ ramadan wà ana sa'im ẹ̀sìn gbáwẹ̀ arákùnrin yìí ń rojọ́ bẹ́ẹ̀ fanabu muhammad sallallahu alaihi wa sallam. akọkùnrin fíkìwù bíi ni pé aṣọ ti jẹ́ níta nábì ti fi kọ́ gbogbo àwọn sọ̀hábẹ́ ridwanullahi alaihim bẹ́ẹ̀ yẹn bá wà nù awẹ̀ àwọn nǹkan kan bẹ tẹ̀yìn débẹ̀ kọ́dà bọ́ jẹ́ halali yẹn. òun larákùnrin yìí ti mọ̀ ní tètè ń dájọ́ fún rẹ̀ pé halaktu òun ti fà parun fúnra wọn eléyìí lọ́pọ̀lọpọ̀ máa sì ń kankan mọ́ lónìí torí oṣìṣì tá a máa gbọ́. arákùnrin yìí ìyàwó rẹ̀ aláàlí rẹ̀ tí ń bẹ ńlé rẹ̀ ló súnmọ́ lọ́sàn-án àwẹ̀ lọ́lọ́run pa wọn. àwa rẹ̀ ni tó ṣe pé àkọ́kọ́ ọba ọ̀tàṣe àgàrà sí huruma Ramadan ó ṣe ń téèyàn gbọ́dọ̀ ṣe lọ́sàn-án àwẹ̀ ẹtún wa pé ta lọ bá ṣe kò tún ní jẹyàwó rẹ ọ̀ràn di méjì ẹ̀dàkùn ẹ̀yàwó èèyàn tó nẹ́tọ̀ sí i òun ni arákùnrin yìí kọ ìgbésẹ̀ ìyàwó ń yàwó kìí ṣẹni tí ò lẹ́tọ̀ síbẹ̀ náà ó ní halaktu nípa kéwútà nẹ́bi ti ké fún wọn sallallahu alaihi wasallam pé òun ti ṣe tí ó tó kó wọn parun sí i báwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti rí nù òun làwọn sálàfù fi ròyìn báwọn sọ̀hábẹ́ ti rí wọ́n ní ẹ̀ṣẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa lónìí tí ó dàbí ìgbà tẹ́sínsín balẹ̀ èèyàn ń gi mú bí ìgbà tó kè fẹ́ wó lù wọ́n làwọn máa wò òkè ńláńlá tó fẹ́ ya lù èyí táwọn ó pè é séyìn náà ni ẹ wù fẹ́ lómi pé àfa àbí arákùnrin irọ́ irọ́ lè jẹ àà irú rọ́bà ń ni. ni àṣeyìn náà wà ló ti di irọ́ wa lélẹ́yìn níbi tá a mọ ọ̀ràn tá a ń da sí wọn làwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sẹ̀ táwọn ó máa wò bí òkè tó lè ya lùyàn wọn lọ rà wà tó di òní bí ìgbà tẹ sísìn balẹ̀ yẹn ń gi mú bí tá a fojú kéré ẹsẹ̀ dé táwa náà sì ń rí etí máa já sí gbogbo wa náà rí torí dhahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydin nas ọlọ́run ní kò sí tóun fẹ́ fi kó wọn jẹ ayé ń yá kò sí tóun fẹ́ fi ṣe àmọ́ wọn máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀ bima kasabat aydin nas n tẹ́ ń fọwọ́ ara yín fà ọlọ́run ní yọ máa hàn zahara al-fasadu fil barri kasabat aydin nas ọ̀pọ̀lọpọ̀ dààmú wàhálà ìgbádùn àìfọkànbalẹ̀ tọ́gba ayé tọ́gba gbogbo ayé lónìí kò sí illa man rahima rabbuk ntọ́mọ ẹ̀dẹ́yàn fọwọ́ rẹ̀ fa ọ̀nlọ́pọ̀ nípa báyìí arákùnrin yìí ní ntòun ṣe ní òun náà sì ti mọ̀ pé ọ̀nà parun ni ajẹ́ pé àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ ni pé arákùnrin yìí ò fojú kiri ẹ̀ṣẹ̀ radiyallahu ta'ala anhu fakọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam ńgbà arákùnrin yìí wá kó ẹjọ́ tó rò fún anabi báyìí sallallahu alayhi wa sallam anabi wa ń dá lóhùn báyìí pé hal tajidu raqabatan tu'tiquha hal tajidu raqabatan tu'tiquha ìjọ ṣeéṣe kó o rí ẹrú kan tó sọdọmọlúàbí hal tajidu raqabatan tu'tiquha eléyìí ni ó pa gbogbo ẹni tí ń bá ń sọ̀sọ́kúsọ ń pa ìsìláàmù ni ó pa lẹ́nu mọ́ islam ní mú yẹn sìn kò sí ẹ̀sìn tí ọkọ̀ ìmúnisìn tayọ islam kí lọ́kàn ẹrú ń bíi pé ẹnìkan súnmọ́ ìyàwó rẹ̀ kí lọ́kàn ẹrú ń bíi pé ẹnìkan ó búra pé òun ò ní lè ṣe nǹkan kan ó sì padà fẹ́ ṣe gbogbo àwọn tí ọ̀kan ẹrú àmọ́ láti lè fi hàn bí islam ti rí ọlọ́run ó sì máa ní ọ̀dà aṣọ fẹ́ kó nu tọ̀tún ara rẹ̀ bọ̀ yìí nínú àwọn ẹrú ní sọ̀kandọ̀mọlúwàbí nù wọn èyí ń lẹ́nìkan máa wá fẹnu sọ pé ìsìláàmù ni mú yẹn sìn kò sí ẹ̀sìn tó discourage ká máa mú ní sìn tó tayọ ìsìláàmù ẹ wo anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn tára tún rí dání báwo bá fi làákà ìwà wò à ní rí nǹkan kan tí ó tí ó líǹkì méjèèjì kí ni ọba ìyàwó rẹ̀ ló pọ̀ lọ́sàn kí lọ́kàn ti sọ rí ẹrú àmọ́ gẹ́gẹ́ bí ti ìsìláàmù gbé wa ipe káwọn èèyàn wà lómìnira kí wọn máa jẹrú ẹnìkan ṣoṣo ìsìláàmù lọ́bọ̀kun ẹrú àìmọ ẹlòmíín bẹ lónú ọkùn ẹrú dòní tí ń pè rẹ lọ́mọlúàbí o gbogbo ẹni tó ṣe pé kò lè lọ gan máa ń bẹ̀ ń àfikẹ́nìkan bá wò ẹ dákun sí àlọ́ àbí àmọ́ lọ kò lè kọ́dà ọ̀fẹ́ lè má lè trust ìyàwó rẹ̀ tí ń bẹ́ ń lé gbé mórí nǹkan báyìí àfi kẹ́nìkan ó tú fún pé báyìí ni ìyá kan ni irú ẹni òun náà máa sọ pé ọmọlú àwọn ẹ òun free kò sí ní ń jẹ́rú jù báwọn lọ ntí Islam wá parí nìyẹn ikhraju an-nas ikhraju an-nas min ibadati al-ibad ila ibadati rabbil ibad ikhraju an-nas min ibadati al-ibad ìlà ibadati rabbil ibad islam lọ́wọ́ gbé kalẹ̀ ẹnìkan náà ní kí gbogbo yẹn ọmọ jẹ́rú fún òun lọ́wọ́ bá rahman gbogbo ntí jẹ́ amúnisìn nkankan àfẹ́ni ọba lọ tán wọn rẹ̀ bọ́ nínú islam islam ò gbé kalẹ̀ nípa báyìí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sọfara kùnrin pé ntọ́ dalọ́ràn yìí bó ti wí lóòótọ́ halakta ọ̀tọ̀ fà ìparun kìí ṣẹ̀ṣẹ̀ kéke ntọ́ wàá fi tánràn náà bọ́ ọba rẹ nìkan tó wà lóko ẹrú sọ́ọ́dọ̀mọlúàbí kóun náà kó lóko ẹrú kọ́mọ jẹ́rú fọlọ́n nìkan azza wa jal qala la torí pa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi béèrè lọ́wọ́ ẹ̀ ni hal ǹjẹ́ o lè bọ́kùn lọ́rùn ẹrú arákùnrin yìí sì dáhùn oníkẹ́ni onílà wọn lágbára ẹ̀ láàtàràkùnrin dáhùn yìí ó lè túmọ̀ nǹkan méjì hal tajidu ìtumọ̀ so lè rẹ́rú tọ́ bọ́kùn lọ́rùn ẹ̀ ó lè ṣe pé so lówó téèyàn lè fi ra ẹrú torí ìbọ́kùn lọ́rùn ẹrú ó nídìí owó olówó rẹ̀ ò ní fi lọ́fẹ̀ẹ́ hal tajidu raqabatan ó lè túmọ̀ pé bọ́ọ̀ bá tiẹ̀ lówó ìjẹ́rú ń bẹ́ẹ̀ tọ́ bọ́kùn lọ́rùn ẹ̀ méjèèjì náà ló túmọ̀ nígbà ọkùnrin yìí ti wá nílá ọkọ méjèèjì ìmọ̀ kò lówó àbí wọ́n ti ẹ̀ lówó ọ̀sẹ́rú àmọ́ èyí tó súnmọ́ ń gbà ní ẹrú pọ̀ nígbà tó yọrọ̀ yìí ń ìtumọ̀ ńlá níbẹ̀ òun ni pé òun ò ní owó tóun ìbọkùn ẹrú lọ́rùn ẹrú. anabi tó wà sọ fún sallallahu alayhi fa al tastati'u an tasuma shahraini mutatabi'ain kódà bọ́ọ̀bá lágbára tó lè bọ́kun ẹ̀rú lọ́rùn ẹ̀rú ǹjẹ́ o lè gba àwẹ̀ ọgọ́ta halakta ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó lágbára ni o lè fà parun fún yàn lóòótọ́ sáwọ ẹjọ kan ló lè ní sùúrù ọ wà gba ọgọ́ta mútàtà bí àyìnì ọgọ́ta yóò sì gbọ́dọ̀ já ìtumọ̀ mútàtà bí àyìnì nù bọba bẹ̀rẹ̀ rẹ̀ lónìí títí ọgọ́ta ọjọ́ ọ sínú anabi tún bi arákùnrin bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ńgbò ipa anabi bí ní béèrè ní arákùnrin tún dáhùn kọ́ọ̀lá la kó ló wọn lágbára kó wọn gbà wẹ ọgọ́ta níbi rìwáyà míì arákùnrin yìí ní wa al awqa'ani fima waqa'tu fihi illa as-sawm ìbáwẹ̀ náà àwẹ̀jọ́ kan mọ́ gbàtì ni mo dán ntí mo dán wò yìí wò kí n wá gbé gbọgọta ntún ní dánrù ilé yìí wò a òun rò pé òun lágbára rẹ arákùnrin yìí dá anabi lóhùn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. fasakata uh, qala anabi wa muhammad sallallahu alaihi wasallam tún wá wí fún pé fahal tajidu it'ama sittina miskina ọ̀dà ǹjọ́ lágbára ti bọ́ ọgọ́ta yìí tọ́jà láyìí qaidun bẹ́ẹ̀ miskinan àwọn èèyàn tó ṣe kíni tí wọ́n jẹ́ miskinu tí wọ́n jẹ́ aláìní ẹlòmíì lè pé ya bẹ́ẹ̀ bá rí fàkírù ńkọ́ tálíkà paraku sẹ́yìn ò lè bọ̀ àti sọ́nbì rí pé alfakiru walmiskinu gẹ́gẹ́ bí alislamu waliman alqaida ni pé ìdàjítàmàá iftaraqa wa ìdàjítàraqa ijtama'a. المسكين والفقير كالإيمان والإسلام. níbi tí ọba ìpẹ́ nu fakiru nìkan wọ́n dá kọ àbí misikinu nìkan wọ́n dá kọ fakiru náà kó sínú ẹ̀ torí àìní ti fakiru burú ju ti kíni ó burú ju ti misikinu lọ eléyìí la ń pè ní alḥukumul awla ńgbà ọlọ́mba ní kéèyàn ọbọ misikinu mímbà bíi awla fakiru wọbẹ kì í ṣe pàbí ńgbà tá a ti wá rí misikinu pé a miskinu nìkan wọn ni a fún lóúnjẹ ń kún min baabi awla alfaqir ẹnití ò ní rárá abẹnití ò tiẹ̀ ní nǹkankan anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni ọwọ ọgọ́ta nù wọn tó fún lóúnjẹ irú oúnjẹ wo lèyàn máa fún ẹni ọba dáràn rú kàfàrà báyìí á padà ka hadithi débẹ̀ arákùnrin tó dá anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọdá lóhùn ní láà òun ò lówó tóun lè fi bọ́ ọgọ́ta aláìní. fasakata nabiyyu sallallahu alayhi wa sallam anabi bá dákẹ́ sọ lówó tó fi bọ́ ọkùn ẹrú ọlọ́run òní ó lè gbàwé ọgọ́ta ọlọ́run ọ̀lágbára ó lè bọ́ aláìní ọgọ́ta ọlọ́run ọ̀lágbára fasakata nabiyyu sallallahu alayhi wa sallam. a jẹ́ a se gbogbo ntá nabi ń wí kì í sọ pé erin fi ń ọlọ́run ló ní ó tó bẹ́ẹ̀ fún arákùnrin yìí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. ńgbà tí ó sì sí wáhàyí mi pé lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ọ̀dààmú ààrẹ kẹlẹ́ yìí náà jẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn ọba rẹ̀ rí nǹkan kan ní al-Qur'an tó rí nù sunna anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àyíwá jókòó jókòó pé likulli su'alin jawab likulli su'alin jawab àgbọ̀dọ̀ mọ́fíìsì gbogbo tí wọ́n bá béèrè ọgbọ́dọ̀ ní ẹ̀hún ta ló fẹ́ fi tiẹ̀ jọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn a máa bí ní béèrè ńgbà míì tí ọba tí ì sí wàhálì kan anabi ọ̀dàkẹ́ bí wàhálì bá dé anabi ọ̀wà ni wọn lọ ké sẹ́ni náà wá ó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ arákùnrin kan wá bá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ lọ sí hajj àbí ọwọ́ abá nàbí ọwọ́ adúró ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run kí ni ìdájọ́ ẹni tó gbé ara mi wàkọ̀tàmá xọ̀bọ̀tìbà gbogbo ara mi tó sì gbogbo ara rẹ̀ yìí ń jáfe kan àsan lọ́fíń dàní òun ọ̀ma àmọ́hun ti dàn o kí ni ṣé umra àwọn kò máa lọ àbí ń bẹ nù rí wáyà náà bẹ́ẹ̀ pé anabi òfèsì anabi dákẹ́ sallallahu alayhi wa sallam arákùnrin yìí wá jókòó. Titi tọlọ́n fi wá ní kí wá yọ bá anabi pé èsì rẹ̀ ní anabi wa ni wọ́n wá wá mẹ́ni sa ìta ló béèrè ni anabi wa ni ẹnza ankathau aṣọ tí lọ́fíńdà tó ti rìn mọ́ni èyí wọ́n wọ́n múra pọ̀ wọ́n hajj bọ́ ibẹ̀ ni wọ́n ti mú dájọ́ pé bẹ́yìn bá ń ṣe umura àbí bá ń ṣe hajj kò gbọ́dọ̀ jẹ́ kí lọ́fíńdà bí tùràrí ọ wà lára aṣọ ara mi ọ yàtọ̀ fún tara anabiwa muhammad sallallahu alaihi wa sallam bàbá débi tí ó ti gbé ara mi ní mi kóòtù anabi ọkọ lo lọ́fíńdà síkìnnì sára rẹ̀ kì í ṣe sásọ o bẹ́yìn bá fi lọ́fíńdà sásọ kò bá a mú anabi ní kárakùnrin yìí kọ́ kọ́ bọ̀ aṣọ tí lọ́fíńdà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmìyàn gbọ́dọ̀ máa lọ pẹ̀lú òórùn lọ fi ń dà lára aṣọ bẹ́ẹ̀yàn bá ṣe gbé ara mi tán náà èyí tá a wí yìí náà kẹ́yìn tó gbé ara mi ni bẹ́ẹ̀yàn bá ti gbé ara mi tán náà kọ́dà ara náà kò gbọ́dọ̀ ṣe kínni kò gbọ́dọ̀ tún fi lọ fi ń dà sára mọ́ o nígbà tó ti wà nínú aṣọ ara mi àfẹlẹ́ yìí sẹ̀ rí i pé bí wọ́n bá bí yẹn tí ọba rẹ̀ rí fún náà al-Qur'an al-Karim tí ò sí fún náà sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam àbí tí ń bẹ tí wọ́ọ̀ mọ́ àìwá pé àfikà wà nǹkan kan wí torípò léwu a ti sọ fúnra wa pé gbogbo ẹni ọba jòkó ti ń ṣe fatiwa ti ń pè ntọ́lọ̀ ń wí ni ntọ́lọ̀ ń wò wí ni ẹgbọ́ bí Ibn al-Qayyim ti pẹ̀lú wọn bó ló pẹ̀lú wọn al-muwaqqi'una an rabbil alamin ló fi sitira rẹ̀ tó pè ní i'lam al-muwaqqi'in an rabbil àwọn tí ń sàn ló kọ́ lọ́n Ibn al-Qayyim ti pè wọn nù al-muwaqqi'una an rabbi alaalamin bí ìgbà tó ń bu ọlùwé ló kọ ọlọ́run pé ọlọ́run faramẹ́lẹ́ ọlọ́run faramẹ́lẹ́ làwọn onímọ̀ fi máa sá fún fatiwa làwọn sọ̀hábẹ́ fi máa yatadafa'una al-fatwa wọn máa tì í síra wọn ni abubakar umar wọn náà dá lóhùn usman wọn náà dá lóhùn kò wá jọ bó ti rí láyé lónìí kọlọ́run dákun kó ṣàánú àmọ́ ká wo ẹ̀kọ́ ńláńlá lára nebo muhammadu sallallahu alaihi wa sallam nígbàtà nàbí wí gbogbo èyí tí ó rí wáhàyí ń pa ẹ̀tán tí ó sì mí sákàtà nàbí yó sallallahu alayhi wa sallam ànàbí dákẹ́. fa baynama nahnu ala dhalik Abu Hurairah ń fún wa ní bó ti ṣẹlẹ̀ gan fa baynama nahnu àwa wà bẹ́ẹ̀ tuma bẹ́ẹ̀ tuma yẹn nu aṣekini baynama nahnu ala àwa bẹ́ẹ̀ àwọn ànàbí wọn náà ń wò wá ó kò wí nǹkan kan máa. إذ أتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر نوبا بي بي با بابوكا وا تانبني كني العرق فيه تمر لابد لكنوه ntí ń jẹ araku léde Lárúbáwá àwọn Lárúbáwá ní òṣùwọ̀n wọn lóríṣiríṣi báwa náà ti ní pẹrẹgì ẹ tá a ní ẹ kóńgò garawa àpò bẹ́ẹ̀ làwọn náà ní tiwọn náà nínú èyí táwọn ní wọn ní mudu mudu ní tọ́ba kún ọwọ́ méjèèjì kan dédé mudu nù òní máa rí bíi bíi kọ́ọ̀pù tẹ́ ẹ máa rí yẹn wọ́n ní tá pè ní kíni asọ́ọ̀r òun tó tóbi ju mudu lọ mudu mẹ́rin lèyìn ó kù sínú inú sọ́ọ̀wọ̀ ẹ̀yọ̀ kan tún wá ní tá pè ní kíni al alàárakú àbí alimẹ́kítàlù kankan náà méjèèjì alàárakú mẹ́kítàlù yìí sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún ní okùn sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún lókun kẹ́ni lókun araku kan ibi láti mọ̀ pé kí ni bàbá ní èèyàn ṣe kàfàrà ọ̀daràn kàfàrà kó fún èèyàn ló ń jẹjẹ bá nàbì ti wí irú oúnjẹ mélòó ni ó fún wọn ibi tí ìdájọ́ rẹ̀ wà ní torí pé a padà ká débẹ̀ pé ẹnu wọn làbídùn iná là nẹ́bí padà gbé fún arákùnrin ìpè kọ́ lọ́ọ́ fi yanjú ọ̀ràn tó dá. àlàárakù wa ní sọ́ọ̀rù mélòó lọ́wọ́ ń bẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún múdù mélòó ní ṣe ń ṣe sọ́ọ̀wọ́ ẹ̀yọ̀ kan múdù mélòó ní ọmọ jẹ́ arákùnrin ọgọ́ta múdù náà bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún ní kíni àbí àlìmẹ́kítàlù kan a sì rí múdù mẹ́rin nínú sọ́ọ̀rùn ẹ̀yọ̀ kan ń túmọ̀ pé nínú mẹ́kítàlù àbí arọ́kù kan a rí múdù sixty àbí ọgọ́ta mẹ́ èèyàn mélòó la nẹ́bí sì ní kó fún lóúnjẹ ọgọ́ta a jẹ́ pé múdù kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan kọ́dà kò sì ní di kọ́wà ń ṣiṣẹ́ kọ́wà ìpè kàfàrà ni bẹ́ẹ̀ yẹn bá lágbára tó ṣe alihamudulilayi àmọ́ ọba yìí pé dèdè múdù kan nínú ẹ̀ lọ lágbára pé tọ̀ ìwọ gba tiẹ̀ ìwọ gba tiẹ̀ ìwọ gba tiẹ̀ islam ní wa bí èyí tá a máa sọ ń kọ ọ̀rọ̀ ẹran léya náà ni kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà téèyàn bá ń wúwo epo wúwo yọ kó tó kó mọ téèyàn bá pẹran àkíkọ rẹ̀ tó kún tó sì pin inú tútù bẹ́ẹ̀ náà ọba súnà mu nípa báyìí àlàárọ̀kù ó ṣe déédéé ọgọ́ta múdù èèyàn ọgọ́ta náà là nẹ́bí sì ni ó fún ìtumọ̀ ẹ̀ ní pé múdù kọ̀ọ̀kan fún èèyàn kọ̀ọ̀kan. qala ayna as-sa'il qala ayna as-sa'il ànábì sẹ̀sẹ̀ wá ń béèrè pé arákùnrin ẹ̀ kan tó béèrè ìbéèrè nìdá gẹ́gẹ́ bó ti rí ń bi ti arákùnrin tó lo tíìbù tó lo lọ́fíìn dà náà arákùnrin yẹn dà qala ana òun náà bá jáde ó lé mi ni o qala khudh hadha anabi bá gbé kí ló gbé fún arakun fihi tamurun tamuru tó kún araku kan tí ń ṣe déédéé kíni sọ́ọ̀rù mẹ́ẹ̀ẹ́dógún àbí mọ́dù ọgọ́ta khudh hadha anabi nígbà fatasaddaq bihi lọ́ọ́ fi ṣe sàrà èyí ò ní pé nù options mẹ́tẹ̀ẹ̀ta tá nẹ́bi fún èwo la nẹ́bi fún ni èwo ni ọlọ́ọ̀sẹ̀ yìí èyí tó kàn yìí yẹn yẹn nù ó lówó ẹrú o lè gba àwẹ̀ ọgọ́ta léra wọn o tún ní owó tó lè fi bọ́ ọgọ́ta ọlọ́run sì ṣètò oúnjẹ tó tó bọ́ ọgọ́ta èèyàn anabi ní khudh hadha fatasaddaq bihi lọ́ọ́ fi eléyìí náà ṣe sàrà kò fi tán ọ̀ràn rẹ̀ fakọ́ọ̀lá arákùnrin ìbá tó ń sọ̀rọ̀ ó ní ala afqara minni níbi tẹ́ ti rí i pé mẹsìkínù tí adakọ̀ lẹ́ẹ̀kan kò túmọ̀ mẹsìkínù nìkan o fàkírù náà ṣe kínni ọwà ń bẹ mẹ́mbà bíi àwòlá ẹ̀gbọ́n tarakùnrin yìí wí. àlá afqara minni anabi ìtàndé ó lọ gbé fún àwọn aláìní ṣé aláìní kan tó du òun yìí lọ ya Rasulullah wọn firi lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọn ò sì ní parọ́ kọjọ bí èyí tí gbogbo zọhara alifasadu fil barri wal bahri bí tá a bá yé jẹ dolónù tí gbogbo wa náà ń rí sí yẹ gbogbo wa náà là ń gbọ́ ẹlòmíì ń kọ́lé tó ń tọrọ bára hmm? wọn lẹlòmíì ní taxi ó ní gbọ́ láwo tó ń tọrọ bára a sì wá máa ba ìsìláàmù ló kọjẹ àbí ìsìláàmù ló gbé bára wa àwọn sàhábì ànábì ò rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn wọ́n sì firi láti sọ gbogbo ntí ń bá ń bẹ lọ́kàn wọn fa anabi muhammad sallallahu alaihi wa sallam arákùnrin yìí bọ́ wájú anabi ó wí fún pé àlá afqara minni ya rasulallah ànfààní fáwọn àtúlá bẹ̀lẹ̀ ilmi àlá min hurufi aljarri àlá nínú kíni hurufu aljarri ìwà ṣe tí àdìsí ò pé àlá ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ń pè nǹkankan ní alimamnu'u mina sọ̀rọ̀fì alimamnu'u mina sọ̀rọ̀fì ẹ̀ nínú èdè Lárúbáwá èyí tó bá ti jẹ́ mamnu'u mina sọ̀rọ̀fì ní wazinu af'ala bí ahmadu afqara ajimalu gbogbo ẹ̀ bí ọba yẹ kọ́ gba kẹsìrọ̀ àmà wà fún nìkíni àmà fún ní fatia àpèjúwe mi nu mamnu'u mina sọ̀rọ̀fì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bá ń kí alukur'an kẹrìm kò sí mistake inú alukur'an o ẹnu eh, ah, suratu yusufu kíláyà náà àlá yusufa kò sí mistake inú al-Qur'an al-Karim bó ti yé orí nù àwọn wọ̀nyẹn là ń pè ní kíni al-mamnu'u mina sarfi ìtumọ̀ sarfu ni at-tanwin ay la gbogbo ntá bá ké mamu náà mina sarfu ní fatiha méjì kẹsọrọ méjì dùnmà méjì ibi ọba sì yẹ gba kẹsọrọ yọọ ma gba kíni yọọ ma gba fatiha naam. naam arákùnrin ní ala afqara minni ya rasulallah sallallahu alayhi wa sallam sí ẹni àwọn kan tó tún ti fákìrù wọn tó sì tí wọn tún ju tòun yìí lọ lòun lọ gbé làbídùn yìí fún ẹrí pé béèrè tóun náà béèrè ni kìí ṣe àwọn kan bẹ téèyàn ò ní di èsì ọlọ́rọ̀ míì tó fẹ́ sọ ni ó kó wa sọ̀rọ̀ náà fawallahi ó ní wà nábì òun búra ló kọ Ọlọ́run báwọn ti rí nu òun ní òun sì ní fọlọ́n jẹ́rìí èké àwọn ọmọ búra kankan sí nkankan lónìí fawalahi arákùnrin yìí ni wà nábì òun fọlọ́n búra nábì sí ma pé kò ní wí bẹ́ẹ̀ kọ́ parọ́ ma bayna labatayha yuridu al-harratayni ahlu baytin afqara min ahli bayti ma bayna labatayha madina larakùnrin yìí júwe bẹ́ẹ̀ alimadina almunawwara ìlú anabu muhammad sallallahu alaihi wa sallam ààlà rẹ̀ méjèèjì ní tí wọ́n fi sàlà rẹ̀ ní alḥara méjì wọ́n ń pè kan ní alḥara tu sharqiya wà alḥara tu algarbiya ń bẹ madina lónìí àwọn méjèèjì hara sharqiya ń bẹ ní east madina hara garbiya ń bẹ ní west madina àwọn àyè kan ni tó ṣe pé ní òkúta dúdú gbígbà tó kúta dúdú fọ́ọ̀lẹ̀ lẹ̀ ló kún bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní hara òun náà wọ́n ń pè ní aláàbà arákùnrin wa ni láàrin ìbẹ̀rẹ̀ hara alákọ̀ọ́kọ́ sí kejì ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo gbígbà táwa náà pé àti òró àti ìbú ìlú yìí gbogbo Madina lọ́fẹ́ wí òun ò rí pẹ́ nìkan tó ń bẹ lára alé kan tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tó ju ara alé tòun lọ léyìí tó hàn sí eléyìí hukumu fikiru hadithi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a lè fẹ́ máa béèrè pé abó larakùnrin yìí ṣe mà ṣé ń lọ lé òǹkàlùkù ló fi wá mọ̀ pé òun lòun lòun tó sì dùn ní àbíbò ni eléyìí ni wọ́n ń pè nínú sẹ̀ríà ní ghalabatu zọ́ọ̀nì ghalabatu azọ́ọ̀nì nǹkan méjì ni ìmọ̀ akẹ́yìn oníyẹ̀ pínú ntọ́ dáàyàn lójú pé kò sí iyèméjì ń bẹ́ẹ̀ dárájà tó ní kíni ghalabatu azọ́ni ó súnmọ́ kínní ó súnmọ́ yẹ̀kínú ó ju zọ́nù lásán lọ èyí ò ní pé n téèyàn rò tọ́fẹ̀ dépò da lójú torí pé ru aṣọ tó ń kálukú ń ru rìn tí ó ń kálukú ń rìn ọwọ́ àgàlábà aláàzọ́ni pé òun pé eléyìí tó le báwa náà bá ń gbé àdúgbò ká lè wò ya tí tó sì yín eléyìí ṣe ń tó le arákùnrin yìí gálábà gọ́ nínú èyí wọn ò tún máa gbé wọn lọ ojúlé kọ̀ọ̀kan ń lọ béèrè pé kílẹ̀ nílé sẹ̀rí àmọ́ lo yẹ̀kínu bí ọba sí yẹ̀kínu á lo kíni galabatu azọ́nì kótó wa kan kíni azọ́nù azọ́nù ni ntí ẹgbẹ́ méjèèjì ṣe déédéé ó lè rí báyìí ó sì lè ṣe kíni ó lè rí báyìí àyè lo zọ́nù bí sẹ̀rí àwọn àyè lo kíni àìlò zọ́nù níbi ìdájọ́ sẹ̀ríà àmọ́ àmọ́ lo yẹ̀kínù tó dájú ìbomi àti ìmọ̀ lo kíni galabatu àzọ̀nì náà. arákùnrin yìí wí bẹ́ẹ̀ pé òun ò rò pé tọ́ba ipá láìní ni kóun ò ṣe sàárà fún òun ò rò pé aláìní kan tó ń bẹ láàrin gbogbo ìlú Madina tó ju òun àtàrà lé òun lọ. فضحك النبي صلى الله عليه وسلم بأبي هو وأمي صلى الله عليه وسلم níta nabi fi jù wá lọ́nu ẹ wo bí anabi ti ń bárakùnrin yìí sọ̀rọ̀ bọ̀ ẹ ọ̀darú ọ̀ràn tó ọ̀dá yìí àníṣọ ọ̀rẹ́rù olóòní ẹ sọ́gbàwẹ̀ olóòlégbà sọ ẹ fún ọgọ́ta olóòní àtúbọ̀ wá ẹ oúnjẹ ọgọ́ta lọ́ọ́ gbé fáláìní ọ̀tún ní ẹ rí i pàwọ́ ti a ti lérò ẹni bẹ́ẹ̀ jáde ó kéré jù bàbá gba làbídùn gan lọ́wọ́ ẹ̀ pé wọ́n yí ọmọ jí ń ṣe ọ́ àmà anagba muhammad sallallahu alaihi wa sallam fadọ́xìkà nàbíyú sallallahu alaihi wa sallam wọn là anabi bá bú ẹ̀rín anabi sekini anabi bá rẹ́rìn hata badat anyabuhu kọ́dẹ̀ ẹ̀rín tó kọ́ la anabi rin torí ẹ̀rín mi bẹ tí o nídìí kéèyàn yanu àmọ́ ẹ̀rín tá anabi rin jọ náà badat anyabuhu kọ́dà táwọn rí yẹn yín anagba muhammad sallallahu alaihi wa sallam ngba nabi wa rẹri tan sallallahu alayhi wa sallam allahumma salli wa sallim wa barik alayhi qala at'imhu ahlak da sori bẹ́ẹ̀ lọ gbé fáwọn ará ilé rẹ̀ náà sallallahu alayhi wa sallam làbídùn tá a tún bọ̀ wá náà at'imhu ahlak lọ gbé fáwọn ará ngbọ ìpẹyìn náà lórí pẹ tòsí jù nù kò nídìí ká tún wá ní ẹ e tún máa wá fàkírù kankí at'imuhu ahlaka bá nàbì tí wọ́n jọ́nà nìyẹn sallallahu alayhi wa sallam. ibi tí hadithi parí sí nìyẹn alḥara al-ardu tarkabu ahijara suud afa makidisi lọkọ yóò síbẹ̀ o láti sọ̀tún ma kẹ́ni ntẹ́ ń jẹ́ hara òun láti tún fúnra wa ni òun ni ilẹ̀ tí òkúta dúdú ń bẹ ní orí rẹ̀ ìtumọ̀ ìyẹn níbi hadithi parí sí ni kẹ́ni kọ́ fún bakọ́l at'imuhu ahlak hadithu yìí nínú hadithu tí ọgbàjúmọ̀ púpọ̀ ni táwọn onímọ̀ sí máa yọ ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ń pa ya ẹwẹ́ o ẹnu ìta àti dákọ̀ omi tó ń bẹ kárin lára ń táwọn onímọ̀ máa múnú ìdájọ́ sẹ̀ríà níbi hadith ta kàtá yìí òun ni pé ìdájà almustafti bẹ́ẹ̀ nìkan bá wá béèrè fatiwa fi màsíyàtìn níbi ẹ̀ṣẹ̀ kan tó ti sẹlọ èèyàn wá béèrè kíni ó ti sẹlọ lọ́nà kan irú bọkùnrin yìí ti bó ti sẹlọ inú kọ́ jẹ́ pé máa sí à ẹ̀ṣẹ̀ tó dá yìí fiha haddun ó ní ìjìyà rẹ̀ tí ń bẹ nú alukurani àbí ń bẹ nú sunna àbí kó ṣe pé nú àwọn ẹ̀ṣẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ní sẹríà fi jìyà rẹ̀ lélẹ̀ pé bí yẹn bá ṣe báyìí ní ẹ̀ṣẹ̀ fún àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó jẹ́ general àwọn ẹ̀ṣẹ̀ tó ní hadu bí yẹn bá lóun jalè nísìnyí àmọ́ hadu ni èyàn lòun ṣe zina àmọ́ hadu zina èyàn lòun parọ́ zina mẹ́nìkan ọ̀nà ní hadu ọ bẹ́ẹ̀ bá sọ tó jórí ò tó bàbá ní a ṣe hadu kọ́fífì ọlọ́ọ̀lọ́ mọ iye èyàn tá a mọ nàmbílà làǹdójúmọ́ torí ìdájọ́ sẹ̀ríà ọlọ́ọ̀nà bẹ́ẹ̀ bá parọ́ zina mẹ́yàn ta ni ọ mẹlẹ́rìí mẹ́rin wá tí ò rí mú wá sẹ̀ríà náà dárò ẹni bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ ká fún ọlọ́gọ́rin bílálà ọlọ́lọ́ ma yẹ ọ̀rọ̀ tẹ́lómi kan yanu tí kan sọ tí ń pàdé tí ọ̀ ma ń ti bẹ́ńbẹ́ èyí ò nìkan kọ́ níbi dájú ma bí islam ṣe islam preserve dignity òǹkàlùkù bẹ́ẹ̀ má ma yẹ̀yẹ́ àwọn èèyàn má sọ tí ojú yóò tó bẹ́ẹ̀ yẹn bá parọ́ sí iná mẹ́nìkan kí la ṣe fún tí ọ̀rẹ́ rí mu ọba rẹ̀ rí mu wá alhamdulilayi òun tó àwọn dáràn sí nánu àmọ́ ọ̀kan wí nǹkan wí ni à ah, òye kan wíru ẹ̀ o ọgọ́rin bílálà ní sẹ̀ríà ní àṣẹ ẹ̀yin ò nìkan kọ́ bírú rẹ̀ bá wa bá wa láwẹ̀ tí ń bọ̀ pé mo rosú lọ́wọ́ ẹlòmíì wà láwì. àní gba ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ jìyà fún un ìwọ́ tọ́ ọ sọ́n tó jòrè ò tó ń jò ní lọ́wọ́ àwa sọ fáwa nísìn pé orosù ń bì kan àbẹ́nìkan ọjẹ́ nìkan lówó pé ọ̀ṣojú mi ń rú rẹ̀ kàn wá ṣàhádà tiẹ̀ kàn wá láàfin mọ bíṣẹ̀ríà ṣe sọ ọmọlúwàbí àti jẹ́nìyàn èèyàn tẹ̀sìn mi ò sọ tó bẹ́ẹ̀. nípa báyìí tẹ́yìn bá wa béèrè fatiwa ìmọ̀ kọjá pé ntọ́ wa ẹ̀sẹ̀ tó lóun sẹ̀ yìí ó ní kíni ó ní hadu àbí kọ́ mọ̀ ní hadu méjèèjì náà lànàbí sọ̀bá ti ṣe sallallahu alaihi wasallam. èyí tá a kà lónìí nínú àwọn ẹ̀sẹ̀ tó ṣe pé ní títí dìgbà tí arákùnrin yìí fi wá ọmọ ọkàn mọ̀ ni ká sọ yóò náà kìí ṣe pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá tó di pé ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀nà ńbúlálà nìkan lẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ kánrin kéèyàn parọ́ nísìn ẹ̀ṣẹ̀ ni àmọ́ kò sí hádùn fún un pé irú yàbá yìí lẹ gbọ́dọ̀ fi jẹ́ omi ń bẹ tó yẹ pé ní aláṣẹ àbádájọ́ ìlànà ṣẹ̀ríà ni ó wò pé kí lọ tọ́ sí i ní jìyà èyí ń là ń pè ní kíni atazir ó yàtọ̀ fún alhudud ní kúkúrú nu fíkì hadithi yìí bẹ́ẹ̀ yẹn bá wá béèrè fatiwa lórí ntí ò ní hadunu sẹ̀ríà la yu'aqab àníjẹ̀yìn àkàkàmá o bẹ́ẹ̀ yẹn bá wa jẹ́wọ́ fún rẹ̀ pé ah, òun sì ń kaba yìí o nta sọ fún un náà ni pé tọrọ astagfirullah masiru ẹ̀ mọ́ tí ó bá ní kíni tí ó bá ní hadu pẹ̀lú yàrá yìí ni ẹ fi jẹ́ wọn ni ò jẹ́ ká nàbí o pé ẹ̀nà ń bilala bí ẹ ṣe kankan àmọ́ ìtọ́ ní hadu gbogbo ẹ̀ náà là nàbí ṣe yé wa sallallahu alayhi wa sallam níjọ́ tí arákùnrin tá à ń pè ní Ma'izu radiyallahu anhu tó wá bá Nabi sallallahu alaihi wasallam tóun náà wá béèrè irú bọ́kùnrin ti béèrè àmọ́ kí ni Ma'izu lóun dáwó Ma'izu lóun súnmọ́ obìnrin olóbìnrin ó ṣe zina irú eléyìí ó ní kíni ó ní hadu ó ní yàtọ̀ lọ ní a fi jẹ òun zina àyíwá pé ń gbé pé wọn náà ló kú ti wá wí wọn Ọlọ́run yọ̀ǹda rẹ̀ ah, anabi ṣe iqama haddi lórí kẹni lórí Ma'iz radiyallahu ta'ala an ìyàtọ̀ nìyẹn láàrin ẹ̀ṣẹ̀ tó ní haddu àtẹ̀yí tí ò ní haddu. lára fíkìwù hadith yìí òun ni pé bí ṣẹ̀ríà ìsìláàmù bá ní irú ọ̀ràn báyìí tẹ́ni báyìí bá dá nǹkan bíi oríṣi ọ̀nà mẹ́ta ni kò fi tánràn rẹ̀ ṣé yọ ọkàn mú kan bẹ́ẹ̀ ni èyí tó bá wù ẹ̀wúrọ̀ àdìsí ta kà yìí. Eh, bọ́kùn lọ́rùn ẹrú eh, àbí eh, gbàwé ọgọ́ta àbí bọ́ ọgọ́ta ọgọ́ta aláìní sẹ́yìn ọkàn wa dìsáìdì fún rẹ̀ pé ah, eléyìí lọ́rùn èmi lọ́rùn ẹ́ o lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ó dìpẹ́ndì lórí irú bò ní nasu sẹ̀ríà al-Qur'an al-Karim àbí sunna tó bá wà ń pẹ́ òun ní ibn abbas radiyallahu anhu ibn abbas ní gbogbo ń tẹ́ ẹ bá ti rí fil qur'an tí n bá ti ń pé kí ni aw aw aw mú yìí ọba wọ ọ̀nà pé ẹ̀yàn bá dára nǹkan báyìí o ṣe nǹkan báyìí aw ìtumọ̀ aw ni ọ lédè òyìnbó àbí ṣe nǹkan báyìí àbábí nǹkan báyìí àpẹẹrẹ rẹ̀ ní inú suratul baqara bẹ́ẹ̀ yẹn bá ń lọ hajj àbí ń tó ti wà nù hara ara ń jẹ́ ìwọ ni pé yẹn gbọdọ̀ ṣe kínní kò gbọ́dọ̀ mú irun kàkà kú ní ààrẹ ọ̀fìn márùn orí nígbà bá wa parí iṣẹ́ ni ó tó ṣe kíni ni ó tó fà ẹni orí bá wa ń fọ́ àbí nǹkan kan ṣe tí wọ́n ní ó sì nídìí kí ọfari àbí káwọn ọgẹrun àbógun kan làwọn fẹ́ fi sí ibi tí ń dùn àbí káwọn sì fa irun kó ń bẹ kí àbóforí sọ nǹkan àwọn dókítà láfi ká fa ká tó ká tó lè fògùn sí sẹ́yìn wà pé a ah, mọ̀ wà ní ó ẹ̀fílẹ̀ kẹjọ ọmọ àà. Ah, islam ò le tó bẹ́ẹ̀ èsì tọrọ ní islam bọ́bá rí báwọn alukur'an al-karim ní ah, ah, faman kana minkum maridan aw bihi adan min ra'sihi fafidiyatun min siyamin aw sadaqatin aw nusuki nbẹnu suratul baqara pé ẹni ó bá o kó fárí Ọlọ́run ọfà orí ni ìmọ̀ yóò fa gbogbo ẹ̀ àbí wọ́n lẹ́nu bí tí àwọn apply oògùn sí nìkan làwọn fà kọfà o kọ́dà bí o ti parí múra àmọ́ o kéèyàn bá wá fárú eré bẹ́ẹ̀ tí o ti tásìkò fífárí ọ̀daràn fìdíà nǹkan mẹ́ta wá ni eh, fàfidíà tún min siyamin aw sọdakọtin aw nusukin oríṣi mẹ́ta ni min siyamin inú kọ́gbà àwẹ̀ àwẹ̀ mẹ́fà péré àwẹ̀ mẹ́fà péré kì í sọgọ́ta kò sì ní ìdí kó tó tẹ̀léra wọn pẹ̀lú ọba gbà kan lónìí tọ́lọ́ di ọ̀tún la ọdọ́sẹ̀ tí ń bọ̀ kò sí nǹkan kan. àbí kọ́ wá àwọn aláìní àwẹ̀ ọjọ́ mẹ́ta sorry àwẹ̀ kínní ọjọ́ mẹ́ta péré àmọ́ bí ọba bọ́ aláìní ní ọ̀sẹ̀ kínní yọ wà aláìní mẹ́fà fàfidíyà tún min siyamin aw sadaqatin aw nusuk sọdakọ ni ìtẹ̀hámù sàrà oúnjẹ sàrà bàbá ti wá eh, aláìní márùn kó fún ní pa mẹ́fà kó fún wọn lóúnjẹ. àwọn oníṣòkín àbí kókó wulẹ̀ pẹ́ran bàbá ti lówó tọ́ pẹ́ran kan lílo ẹ̀dẹ́dẹ́ ẹran tó wọ iléyà ẹ̀yìn ti tó. Ibn Abbas ní gbogbo ibi tá a bá ti rí báyìí tó bá ti ní kíni awo awo awo ìtumọ̀ ẹ̀ nígbẹ́gínni kéèyàn mú ìtòwù bàbá rẹ̀ ní tí irú eléyìí ṣẹlẹ̀ sí nísìnyí ó sì jẹ́ ntọ́ lọ́hùn bùkún tó lówó ètò ọ̀rọ̀ lọ́hùn ní kíni èló wọn ń tẹran àbí yọgbà èló wọn ń tẹran tó wọn wulẹ̀ máa dààmú ara wọn ọ̀làgbára bẹ́ẹ̀ ẹni tí ó sì lówó òun lè wo pé ìtọ́rọ̀ òun lọ́rùn dùnú mẹ́tẹ̀ẹ̀ta òun là wẹ̀ àbí ìtọ́rọ̀ òun lọ́rùn dùn nígbà owó ẹran sí owó oúnjẹ èèyàn mẹ́fà ń eléyìí èyí òun kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn bá mú èyí bá wù àmọ́ àwọn kankan ń bẹ tásì gbọ́mọ wà ń bẹ tíṣẹ̀rí ò fún ọ láyè pé o mú ìtò wù ọ́ tíṣẹ̀rí ò ṣe kínni ṣẹ̀rí ọ̀gbà yẹn láyè pé mú ìtò wù ọ́ a sì máa sì gbọ́ pàtàkì jùlọ nínú èyí tó kọ́mọ̀ ní kafaratul yamin bẹ́ẹ̀ yẹn bá búra pé wàláì wọn ò ní gbà àbí wàláì wọn ò ṣe nǹkan báyìí wọn padà wá bẹ̀ẹ́ pé a ẹ má ṣe bẹ́ẹ̀ ti ṣe òun kéèyàn máa wá pé a kọ́ra ìbáṣe wàá gbà sí yín lẹ́nu àmọ́ mo ti ṣe wà láàyè irọ́ ni anabi ọkọ wa bẹ gbogbo ntí ọ̀rọ̀ wa lọ́rùn la anabi kọ wa sallallahu alaihi wasallam bí a kọ́ra bẹ́ẹ̀ ti bẹ̀ mí yóò ti tán àmọ́ wà láàyè mo ti ṣe náà ni anabi ní bọ́ bá rí bẹ́ẹ̀ ṣèyí tó dáa táwọn èèyàn bí ọ pé o ṣe ni tó tí wọn náà ti gbà pé ńlọ dáa wà kaffir an yaminika ọwọ́ atán ọ̀ràn tó dáa níbi pé ọ̀fọ̀ lọ́nbúra irú eléyìí bí yẹn bá fẹ́ tẹ́wọ́n ọ̀ràn báyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́mi tí máa gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn ní pé ẹ máa gbàwẹ̀ mẹ́ta bí wọ́n ti ní bí yẹn bá ti ṣe kínní. kò mọ̀ pé àwẹ̀ kọ́lọ̀ lẹ́yìn ọgbà kó fi tẹ́ràn o ó ní nǹkan kan tí ó ṣẹlẹ̀ bí ọba wa sí má lótó kan kínní lótó kan àwẹ̀ nbẹ̀nu al يؤاخذكم بما عقدتم الأيمان péré tọ́lá lómi máa tún sì gbọ́ pé n bá fún wọn ní sinu sẹ́mi náà ní tún fún wọn sáàrì wọn ètò bá jẹ́ kàfàrà oúnjẹ kan náà ni bọ́jẹ́ tá a wẹ̀ náà ẹ̀yìn ọba ti fún sinu ẹ̀nínú èyí wọn nídìí pé ńgbà wọn ti fún sinu àbọ̀nù ó tún fi sáàrì kún kò rí bẹ́ẹ̀ tíyẹn bá ti lé sẹ́lẹ̀ èèyàn mẹ́wàá ó ti san kàfàrà ìbúra sariya alukurani wa fa lasi bẹ́ẹ̀ ni min awusati ma tut'imuna ahlikum irú oúnjẹ tẹ́yìn náà kọ́ dáa tẹ́ ń fáwọn ará ilé yín jẹ ẹni tí máa jẹ ráìsì ńlẹ̀ kò gbọ́dọ̀ wá jẹ́ pé ń jọ kàfàrà dé yẹ́wàá ni wọ́n lọ ná gàrí kọ́ bá mu bẹ́ẹ̀ ọmọ àwọn báyìí pé gàrí lòun náà máa jẹ kò burú min awsati ma tut'imuna ahlikum ọlọ́run nírò yìí tẹ̀ ń fún àwọn ìyàwó àtàwọn ọmọ yìí jẹ nìyẹn òun náà ni ẹ fi san kàfàrà ibi tá à ń ni pé àwọn bẹ́ẹ̀ bìyìn náà àwọn kìnnìún aw kiswatuhum àwọn ọ̀ràn tá a fi san kàfàrà búra nù o ẹlòmíì ọ̀fẹ́ mọ̀ àfi àwẹ̀ àwẹ̀ alukurani níbẹ̀ bá lágbára èèyàn mẹ́wàá ẹ wá ṣe kíni èèyàn mẹ́wàá ọ̀hún náà ni ẹ wá da sọ fún wọn èyí tó bá wù yín bẹ́ẹ̀ aw nù aw aw inú kẹ́ fún wọn ló ń jẹ àbólé ṣeéṣe ń bò mí bóyá ń jẹ wọn já sọlọ ẹ̀ra sọ tí ó tọ́ àwọn mẹ́wàá wọ. aw tahriru raqaba ẹtún wà al-Qur'an al-Karim ara ń ta wílẹ̀ kan nù ni ọlọ́run tó fi ti bíbọ́ kun ẹrú ó tún fi bọ́ bẹ́ẹ̀ nìyẹn pé ẹjẹ́ àwọn èèyàn ọmọ ẹ mọ́jà àwọn èèyàn ó sin ẹ̀dá ẹgbẹ́ wọn mọ́ ọlọ́run nìkan ni kéèyàn ọmọ jẹ́rú rẹ̀ ara ń tẹ̀yàn lè fi tánràn kọ ọkàn sẹ́wà láì lásán òṣìṣẹ́ ń tó lóṣè mọ́ kódò ó lè ṣe kí ni ó lè bọ́kùn lọ́rùn ẹrú kan. nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí Ibn Abbas ti ṣàlàyé fún wa áwọ áwọ ń bẹ́ẹ̀ àbí èyí tó ni kéèyàn ó mú nínú mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn lẹ́yìn ńgbà tí eh, alukurani kàwọn eléyìí tán bí ọ̀rọ̀ búra là ń bá bọ̀ o lọ́yẹ̀sẹ̀ wa ni faman faman lam yajid fasiyamu thalathati aya. ẹni tí ó bá wa rí mẹ́tẹ̀ẹ̀ta yìí o kó wá ṣe kíni kó wá gba àwẹ̀ ọjọ́ mẹ́ta òun lẹ lomi ọwọ àmọ́ bàbá ti gbé sagbulọ gba kọdẹ lomi ọmọ ṣe fatiwa sọ ti búra lọ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta bá mu o bí kuraani ti tó nù ntọ́ bá jẹ́ aw aw aw mú ìtò wọ̀ ń bẹ́ àmọ́ ntọ́ bá jẹ́ fàmà ńlámúyà jíde túmọ̀ fàmà ńlámúyà jíde ni pé ẹni tí ó bá wa lágbára gbogbo yìí tá a kà á ni lótó wá sékè ni lótó kan ààwẹ̀ èyí ò níbi kàfàrà ìbúra irú ẹ̀ náà ní bẹ́ẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàjì wa wọ́n máa ń ṣe àárín ìrún náà gbọ́ bí yẹn bá lọ hajj yóò rówó ra gbá yóò rówó ra wo yóò ra góòlù yóò ra gbogbo ẹ kọ wá ní lówó ẹran tàmọtọ yìí ẹran hadiyu èyí ni wọn wà láwọn fáwẹ gbé kí wọn mọ dáadáa ẹni wọn bá dẹrú ẹ wò ntọ́lọ̀ ń bẹ̀ kí n ṣe o torí gẹ́gẹ́ bó ti rí nù ọ̀rọ̀ kàfàrà ni ní bẹ́ẹ̀ ń bi ọ̀rọ̀ tàmọtọ yìí níbi àyàtà kílẹ̀ kan nínú ọlọ́ni ila alhajji famastaisara min alhajji kò sí awo mbẹ̀m ẹni tí ọba wò pé èyí tó wọn fi tọrọpọlọpọ wọn mọ àǹfààní táwọn jẹ tó fi di pé ẹpẹran ìtumọ̀ tàmátùn yìí ni pé ìpìlẹ̀ ni pé kéèyàn dá umra lọ lọ́tọ̀ ó tíkẹ́ẹ̀tì ó sanwó ó lọ bọ́ba wa dìgbà hajj ọ̀sẹ̀sẹ̀ tó wá gbéra kọ́ lọ kọ́ba wa rọrùn bẹ́lẹ̀ yìí bá rọrùn fara maka tó rọrùn fara madina ara nkankan tó súnmọ́ maka anabiwa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń fi islam rán tó sì mọ̀ pé islam wọn ma bẹ títí ya ẹni tí ń bọ̀ láti ìlú tó jìnnà ó lè má rọrùn fún ọwọ́ umra kàtún ní dada kó tún wá hajj ní sẹ̀ríà ṣe gbé kalẹ̀ pé yẹn lè ṣe kíni tàmátọ̀ yìí kéèyàn gbádùn ìgbádùn ní tàmọ́tún èyí tó fi ṣe wàhálẹ̀ méjì ìrìn àjò kan kọ́ wa kó múra pẹ̀lú hajj pọ̀ bẹ́ẹ̀ bá wa ṣe léyìí ṣẹ̀rí àwa ni ọ̀pẹ̀ rẹ̀ yọ̀ kan lásán ẹ̀dàkùn ẹran ewúrẹ́ kan ẹ̀ ẹ̀ máa sọ fáwọn èèyàn ewúrẹ́ ẹran wọn nàìjíríà jùmọ̀ kà lọ na ẹran iléyà gbòǹkankan tẹ́ à ń pa ni ọ̀wọ́n nàìjíríà jùmọ̀ kà kéèyàn wá má wo adúró orí ńlá ńlá tọ́lọ̀ ń ṣe fún un ni pé èyí tó fi lọ san four hundred thousand míì tó ṣẹ̀ṣẹ̀ wá hajj àbí five hundred míì kàn wá mú un tí ò ní ju bíi ten thousand bíi twelve thousand lọ fifteen thousand ọ̀pọ̀ jù one hundred dollars ọ̀pọ̀ jù nù ó wá fi ra ẹran kan lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń gbélé yìí ah, ah, famantamata abil umrati famastaysara min alhadi lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá wúri tó wílẹ̀ kan ni pé faman lámúyà jìdí fàmẹ́lám ẹni tí ó bá wà lágbára o ẹni tí ó bá ṣe kíni tí ó ní agbára kìí ṣe ni ó fowó ra gbá kó fi ra wo ọrẹ bùn ọrẹ bùn ọra gbogbo ẹ ọwọ adọrọ hadiyu ni ò sówó kẹrin alálàájì nàìjíríà tí wọn ń dánwò nù lẹ́yìn wọn ti lẹ́yìn alẹ gbàwé lẹ́yìn alẹ gbàwé Ọlọ́run ọ̀ràn ọbẹ o bẹyìn ọba lówó yóò ní fifteen thousand alálàájì tó sanwó four hundred thousand àbí wọ́n bá a san náà bàbá wa burú fún tí ò ní fifteen thousand naira ló tó kán àwẹ̀ o ọ̀rọ̀ àwẹ̀ ò sí àwọn bẹ̀ o pé àbí eh, nkè mú yìí tó wù mí ọlọ́run ní tóun ní ẹsẹ̀ ni famalami ẹ̀jì ẹ̀ntì ọba wa ní fasiya muthalasati ayamin filhaji wasabacatin idarajatun tilka asharatun kamila ah, kaduba yina insha allah eh, ọlọ́run jẹ́ àjùjọ́ mẹ́jọ lọ. أعوان فكي وحديثي يقوى إتابات لمن بانبانا الله أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم ẹ̀rọ náà ni a ti gbọ́ kí ọlọ́run jẹ́ wúlò fún wa ní ayé àti ní alkiyama ẹni wọn bá ṣẹ́jú díẹ̀ tí yóò kù ẹni tí yóò bá ní ìbéèrè kan àbí méjì kí abẹ́rẹ́ number one two three ẹlẹ́kùnrin kí ọmọ jòjò mẹ́ta láàrin kan náà number four number one. Assalamu alaikum gbàtí à ń sàlàyé tí ẹ sàlàyé fa nípa ìtanràn nínú àwẹ̀ Ramadan pé ẹni tí ó súnmọ́ ìyàwó rẹ̀ na ẹn tí ó bá jẹ́ pé ẹ sàlẹ̀ pé ẹn tí ó bá ṣe mistake jẹun pé ọlọ́run ni ó ń bolè nù na ètò bá máa máa jẹun nínú àwẹ̀ ńkọ́ tó kọ́ ìdísà ìpótọ̀ ìtẹ̀fẹ́ gbà lónìí wọ́n máa máa jẹun ṣé kàfàrà ti òun náà gbà gẹ́gẹ́ bí àlàyé ta ṣe tó súnmọ́ ìyàwó rẹ̀ náà ni òun náà fi ṣe ìtàn rẹ̀ ni àbí ó ní ìtàn rẹ̀ mi tí ó máa ṣe ń tẹ̀ dáadáa kejì ni pé inú àwẹ̀ ṣe lẹ́yìn àlùfájà bá ti yọ ṣé tẹ̀yìn bá jẹun nígbà náà ṣé kò láwẹ̀ ni kájà ni pé bẹ́ẹ̀ àwọn ọmọ àbí kò tiẹ̀ mọ̀ dẹ́n bóra fẹ́fẹ́ pé àlùfájà rẹ̀ ti yọ because ọ̀pọ̀lọpọ̀ gba aago la máa ń lò kí ni sáyẹ̀nsì a máa rí tá a fi dé ìgbàpẹ́ tọ̀ àfájàre síjọ because tábàkì máa ń gírìbì ní àmọ̀ pé eh, òórùn ti wọ̀ so kí ni àpẹẹrẹ tí a fi mọ̀. alhamdulillah sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ní dáhùn sí béèrè alákọ̀ọ́kọ́ inshallah ọ̀rọ̀ padà débẹ̀ ọ̀tí ní kúkúrú bẹ́ẹ̀ yẹn bá máa máa tọ́ jẹun lọ́sàn-án àwẹ̀ èyí wọn ò sí nù fa iná máa tà á màhùn lọ́hùn wá sùkọ́ òun lọ́ máa ma jẹun ò kọjọ yìí tá a wíńdò ní pé ẹni ọba ṣèèṣì jẹun tó gbàgbé kọ́dún jẹ ẹni dúró kọ́ máa gbà wẹ̀ lọ ẹni ọba máa ma jẹun ọ̀ràn ńláńlá lọ́dá lọ́sàn àwọn onímọ̀ ọ̀rọ̀ méjì wọn wá sọ mbẹ́ arínú àwọn onímọ̀ tó gbèrú ìdájọ́ yìí tá ń kà lọ́wọ́ yìí tó ẹni ọba máa ma àtẹni ọmọ àmà tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ ọ̀ràn kan náà wọ́n dà a sì rí inú àwọn onímọ̀ kan ní ọ̀rọ̀ tí oúnjẹ ó fúyẹ́ sí ẹni ọ súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ ẹnu tó ń wò ṣe ni pé kó dá àwẹ̀ ọjọ́ òun padà kó sì kún fún astagfirullah méjèèjì náà làwọn onímọ̀ sọ àmọ́ àtọ̀rọ̀ kínní àtọ̀nà kejì ó gbé wọn fẹ́ràn ilẹ̀ pé ẹsẹ̀ ńláńlá ní kéèyàn ọmọ àmà kọ́ jẹun lọ́sàn áwẹ̀ Allahu ta'ala alam kí ni béèrè nkejì. pé bó o láṣẹ mọ akọ ẹni tí tíyan bá jẹun lẹ́yìn fajuru tọ́ba màmá jẹun lẹ́yìn fajuru èsì ẹ̀ náà láti wíwọ̀n ọ jẹun lọ́sàn áwẹ̀ náà nù bẹ́ẹ̀ yẹn bá gbọ́n pé fajuru ti dé alifajari ti yọ tó tún wá jẹun ọ̀sán bẹ́ẹ̀ ọ̀sán tá a pè lọ́sàn áwẹ̀ ọ bẹ̀rẹ̀ láti gbà tí alifajari bá ti yọ ni bó o láṣẹ mọ wá mọ̀ pé alifajari yọ bí àṣà àwọn àgbàlagbà ni wọ́n ní dọ̀hún kò le láti mọ̀ àmọ́ ńgbà tó di pé iná street light nǹkan kan kọ́ra bí tí wọn ò níná nísìnyí náà rọrùn láti mọ̀ àwọn tí wọn ò bá níná bóyá ní oko àbí nǹkan kan torí pé bal ti wí hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr ìbẹ̀rẹ̀ òru gbogbo alamọ̀ bóru ti máa rí ìgbà tí ó di pé òru ó clear tọ́sán ọmọ adé tí ìmọ́lẹ̀ ọmọ adé òun náà ń pè ní fajiru ìyàtọ̀ láàrin dúdú àti funfun wọn á ní bóyá inú ìlú tọ̀pọ̀lọpọ̀ wa ń gbé iná àbí nkankan àbí pollution gbà mí lè fà á torí bẹ́ẹ̀ gbogbo ìgbà téèyàn bá wá wà ọlọ́run ọmọ mu tá a máa fi ṣe ẹ̀sìn tí ó wá ọlọ́run wa kọ́ àwọn ọmọ mùsùlùmí kan níta ń wínu pé gbogbo ọmọ tó ọmọ mùsùlùmí bá kọ́ gbogbo ọmọ tí wọn náà fíìlì rẹ tọ́ wà nínú ronú se ṣe contribute sí islam mọ̀jọ́ jẹ́ pé màkàn tí ò ní wúlò láyé àtọ̀run lọ́kàn ló ń kọ́ àwọn kan ni wọ́n lò mọ ìwé náà wọ́n ká nǹkan kan ni wọ́n wò pé ẹ̀ àwa lè gẹ́ bí mà bá a ṣe lè mọ̀ pé ó ṣe é ṣe kójú rọ̀ ń báyìí ó ṣe é ṣe kó rùn mú báyìí a lè mọ ti oṣù kan àbí jù bẹ́ẹ̀ lọ àbí kọ́mọ́tò bẹ́ẹ̀ náà pé àlùfájàrí o láàrin ìṣẹ́jú báyìí sí báyìí ni ó yọ nílùú báyìí bàbá ti wá ra àwọn tó ṣe bẹ́ẹ̀ ẹ má jà wá jẹ́ ẹ ẹ alágídí ọkàn pé ànígbà tí wọn wé ń bọ wọn ti ra aago láyé ànábi ń hàn ẹjẹ àgbọ wọn yé wọn ò pa aago wọn fi ń kírun láyé ànábi sọlọ sọlọ àmọ́ ní kófí lè rọrùn yá nílùú lọrin o ní Kaduna o ní nkankan o lápẹjù àwọn kan bẹ ń Kaduna wọn ń ṣe Kaduna timing chapter ọgbọ́pọ̀ àwọn kan náà ń bẹ ń Kano ìrò pé kankan jí wà nílẹ̀ Yorùbá ń bí bọ̀tú pé tí wọ́n ń ṣe ń Kaduna nìna gbogbo olú Nàìjíríà náà ni wọ́n máa ń kọ́ba eléyìí tí a bá rí i pé omi ń bẹ taba ti rí i pé alẹ́ yìí tọ́ hàn àwọn eléyìí ń ṣàṣìṣe àti mú pé gbà wọ́n ní kíní yọba yìí kò yọ̀ ń gbà náà gbà wọ́n ìta bá ti mọ̀ téèyàn bá mọ̀ pàṣìṣe ni èèyàn gbọ́dọ̀ tẹ̀lé wọn àmì ìta bá rí i pé wọ́n gbìyànjú ìgbìyànjú wọn yà á pé àṣìṣe ń bẹ kò burú ká máa lo irú rẹ̀ kọ́dà rú ẹ̀ náà wọ́n lo maka ni wọ́n lo ní madina kò sẹ́ni tí ń jáde máa lọ wo alifajari maka àti madina náà àmọ́ ń gbà tó pé lu islam ni àwọn ní bíi ministry ni tó pé sẹ́kàn táwọn ń ṣe nu wọ́n ń pè ní tẹ̀kúímù umulkọ̀rọ̀ tẹ̀kúímù umulkọ̀rọ̀ odidi ministry ni làwọn ń mójútó eléyìí bàbá ti rú eléyìí alhamdulilayi ó ti tó tá a bá ti rí i pé a eléyìí tí wọ́n wí àṣìṣe bẹ́ẹ̀ àwa náà sì lè mọ̀ pàtàkì jùlọ rúgbà bá ń gbà bá kọ́ mọ́gíríbì tá a rí pòrùn ìwọ̀ níjọ́ tí wọ́n ní akí mọ́gíríbì àbí alasari anabi ti sọ fún wa bá ti máa wò àbá yìí là ń gbà tó ọrùn bá yẹ àtàrí eléyìí tá a bá ti rí i pé wọ́n ń wíwí kú yìí ni kò burú kí ká tẹ̀lé wọn èyí tó fi wá dáa jù ń gbé pé ìgbìyànjú ọmọ èèyàn ni ó ṣeé ṣe kí ọmọ mọ̀ yẹn yẹn bí irú bí wọ́n bá ní alfajari especially nínú àwẹ̀ alihtiyatu mina din alihtiyatu mina din oògùn àbámọ̀ nbẹ̀nu islam alihtiyatu mina din ya jẹ́ ká sóògùn àbámọ̀ nbẹ̀nu sẹ̀ríà ya wọ́n ní aago márùn kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ní alfajari èyí tó kúfẹ̀ kan dóúnjẹ dúró laago márùn kọjá àṣẹjú mẹ́wàá falafó ìṣẹ́jú márùn-ún lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba wa kírun tàwẹ̀nu o ibi tí ẹ̀tì yàtọ̀ ogun àbámọ̀ tàwẹ̀nu irú òrun nísìnyí wọ́n ní márùn kọjú ogun èyí sì tẹ̀ jẹ́ ó di ọkọjú ogun àti márùn èyí wọn ò tí ì kú ní àsìkò òrun irú eléyìí lè mérí kọ́ dáa jù bàbá tiẹ̀ ní bọ́yá bọ́yá bọ́yá bàbá ti ń fa làfo díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n bá ní òun wọlé láago márùn kọjú ogun bẹ́ẹ̀ yẹn bá kí i lọ́kọjá àṣẹ fún mẹ́ẹ̀ẹ́dógún inú àsìkò náà lọ wa àmọ́ ìjẹ ọdá ni kò kí ní ọkọ mọ́kàndínlógún ọba ìpè lóòótọ́ ogun lọ wọlé yẹn wá sáré kí ní ọkọ ìṣẹ́jú kan ó kírun gbà tí o ti tó náà nìyẹn Allahu ta'ala. ìbéèrè tèmi ni pé téèyàn bá ṣàdéhùn pé tọ́lọ́n bá ṣe nǹkan kan fóun bóun máa gbàwẹ̀ bóyá fún bíi ọjọ́ mẹ́ta so lẹ́yìn tọ́lọ́n ṣe nǹkan yẹn tán bóyá ká sọ pé bóyá wà wà lórí ìrìn àjò kò láǹfààní àti tí ìgbàwẹ̀ tí ó wá ṣe pé kírin àjò yẹn tó complete ó wá develop àìsàn tí kò lè jẹ́ kó láǹfààní àti gbà wọ́n yẹn mọ́ ǹjẹ́ ó lè tánràn rẹ̀ pẹ̀lú normally bá ṣe máa ń tánràn àwẹ̀ Ramadan tabajẹ. àkọ́kọ́ ni pé ká mọ ntí ń jẹ́ nọ́ọ̀dúró ọ̀rọ̀ nọ́ọ̀dúró làáfà béèrè ká mọ lérí pé bọ́lọ̀ ń bá ṣe nǹkan báyìí fún mi èmi náà ó ṣe nǹkan báyìí fọ́lọ́ ànábì ni ọ̀dà sallallahu alayhi wa bẹ́ẹ̀ ọba tí ì máa ṣe kọ́ máa máa ṣe torí bí ìgbà tí à ń pé ọlọ́run bọ̀ bá ṣe báyìí ẹ̀mí náà ní sí ẹ̀ní sìn ọ́ bọ́ọ̀ bá jẹ́ ń paasi ẹ̀ní gbáwẹ̀ fọ́ bọ́ọ̀ bá ṣe kíní kọ̀dá ọ̀nà níbi ní innama yustakhraju bihi minal bakhil ànábìlà hàn nírú ẹni bẹ́ẹ̀ ẹ̀tọ́ yà hàn sọ́lọ́run nírú ẹni bẹ́ẹ̀ àmẹ́ni ọba ti wá wí wọ́n wá ń wí láyà nẹ́bí náà sallallahu alaihi wasallam èyí ń fẹ́ ni tí ọba ti wí lè ta wí lákọ̀ọ́kọ́ ni àmẹ́ni ọba ti wí níta nẹ́bí máa wí fún wọn náà ni pé man an yuti allaha falyuti'hu ṣé wọ́n lọ fọwọ́ ara ẹ̀ fà á ẹni ọba ti ní sèǹkà báyìí túláàsì ọgbọ́dọ̀ ṣe ni o tọ́ba jẹ pé dáadáa ni àfi tọ́ba yìí pẹ́sẹ̀ ni àfi tọ́ba yìí pé kíni ẹ̀sẹ̀ àwọn bíi táyì tí mú lè rí sẹ́nu o kẹ́yìn o pé ẹ̀mí a bí kíní kan bá ṣe gbogbo wọn gbà nǹkan lùkọ́ máa wá mú kíní sí wọn lọ́rùn àwa yóò ní àwọn sì ti lérí a. Ah anabi ni ẹni ọba lóhùn lérí pé wọn ṣẹ lọhùn fàlà yáàsù kò gbọ́dọ̀ ṣẹ lọhùn o ìlérí òde bẹ wọn o arabi ti lérí òde ẹnìkan lérí láyà anabi muhammad sallallahu alaihi wa sallam ipe ọya rànkúnmí ẹnìkan gùn ẹnìkan ya ní rànkúnmí àbọrẹǹtì ẹ òun kò ní dé inú rẹ̀ wá dùn bí rànkúnmí ti ń mi ti ń ṣe a bí rànkúnmí bó bá fi gbéhùn délé báyìí bí ṣe ń ṣe dáadáa yìí òun ọ̀pá òun fi dúpẹ́ fọlọ́run. ọ̀rọ̀ wa di ọ̀rẹ́dì àti kówó fún ẹni ó ní o pé owó ràkúnmí rẹ ni mo ti mo ti mo ti lérí anabi ni kò sí lérí fún ọmọ èèyàn fi máa la yamliku mi jẹ́ sóhun lónìí bàbá yìí pé òun ló ní rẹ ni a gbọ́ àmọ́ ràkúnmí ó ràkúnmí ìlérí ò débẹ̀ o eléyìí gbogbo àkàmù nàbírì nínú sẹ̀ríà gẹ́gẹ́ bí béèrè tá a fà wá béèrè bẹ́ẹ̀ yẹn bá ti wá wúlú ẹ̀ dandan ni anabi nífa lè tẹ̀rù dandan ni kéèyàn ó ṣe bàbá wa ní ìdíwọ́ ọ wà lórí ìrìn àjò ni ọlọ́run tí ọmọ kọ̀ọ̀kọ̀ àti gbangba ọmọ tí ò jẹ́ kí ó ti gbà rẹ̀ nígbà tí ó fi parí ìrìn àjò àárẹ̀ tún mu èyí wọn máa bẹ lọ́rùn ẹ̀ ni ògbójọ́ tí ọba tó gbádùn àbókò lórí ìrìn àjò kó ṣe kínni àfi tó wa kú bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ tó fi ṣe kínni tó fi kú àwọn tó fi ilẹ̀ bí ọmọ àbí bàbá àbọkọ àbíyàwó wọn wà bá sẹkìnì wọn bá gbàrú àwẹ ni Allahu alam naam hmm. àníyàn wà lọ́rùn ẹ̀ níṣẹ́ títí kọ́dà tó bá fi kú àwọn èèyàn rẹ̀ wà bá sẹkìnì wọn bá gbà. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد كتاب الصيام ورنقى آوي gẹ́gẹ́ bí àdéhùn tí abára wa ṣe níjẹ̀jọ́ hadithu Abi Huraira náà ni a máa tẹ̀síwájú láti ṣe àlàyé rẹ̀ Sheikh Ibrahim. kitabu si نعم عن أبي هريرة رضي الله عنه قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله ألدت فقال ما لك قال وقعت على امرأتي في رمضان وأنا صائم وفي رواية أصبت أهلي في رمضان فقال فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تعتقها قال لا قال فهل تستطيع أن تصوم شهر شهرين متتابعين قال لا قال فهل تجد إطعام ستين مسكينا قال لا قال فسكت النبي صلى الله عليه وآله وسلم فبينما نحن على ذلك إذ أتي النبي بعرق فيه تمر والعرق المكتل قال أين السائل قال أنا قال خذ هذا فتصدق به فقال ألا أفرق ألا أفقر مني يا رسول الله صلى الله عليه وآله وسلم فوالله ما بين لابتيها يريد الحرتين أهل بيت أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه وآله وسلم حتى بدت أنيابه أنيابه ثم قال أطعم أطعمه آلك الحر الأرض تركبها حجار سود حجارة سود الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين حديث أبي هريرة رضي الله عنه تي أكنججه àti ṣàlàyé ìtumọ̀ hadithi náà fún wa àwa bẹ̀rẹ̀ sí ní mú àwọn ẹ̀kọ́ àti ìdájọ́ ọmọ ṣẹ̀ríà tí ń bẹ ní ara hadithi gẹ́gẹ́ bí àdéhùn ńlá ní a kọ́ntínú bẹ̀ lónìí insha allah ta'ala. ara tí ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríà nínú hadithi yìí òun ni wọ́n ń pè ní jima'un nasi gẹ́gẹ́ bí hadithu tá a kà báyà bí ìjẹ̀dógún bébè yẹn bá gbàgbé tó jẹun àbọ̀ gbàgbé ó ó mú nǹkan kan falyutimma sawmahu fa innama at'amahu Allahu wa saqahu pípé ọlọ́run ló fún un ló ń jẹjẹ òun ló sì fún un ní nǹkan mu kọ́mọ wulẹ̀ torí yìí ń já àwẹ̀ hadithu Abi Hurairah eléyìí ó tún wá dá nǹkan kan míì nínú àwọn nǹkan tí máa tú àwẹ̀ tó yàtọ̀ fún nǹkan jíjẹ àbí nǹkan mímu òun ni kíni aljima kí èèyàn ó ṣe àjọṣepọ̀ lọ́kọláya lọ́sàn-án àwẹ̀ hadith yìí jẹ́ ká mọ ọ̀ràn ńláńlá tẹ́ni ọba dánrù eléyìí wò dá débi parakùnrin tírú ẹ̀ ṣẹlẹ̀ sí fún wífà nàbì sallallahu alaihi pé halaktu pé òun ti parun ìtumọ̀ ẹ̀ ni pé eŋti máa pa ní irun ní tó ń dáwọ́lé àwọn onímọ̀ wa ní njẹ́ a lè ṣe rọ́bùtù láàrin hadithi méjèèjì wọ́n lọ́kùnrin yìí ńgbà tí wọ́n ń wí fún anabi pé halaktu à ń gbóòórùn bẹ̀ pé ọmọ ọmọ ni kì í ṣe gbọ́ gbàgbé ǹjẹ́ bá a bá wá rẹ́ni tó bá wá ní à òun òun ṣe kí ni òun gbàgbé ni lòun fi súnmọ́ obìnrin òun lọ́sàn-án àwẹ̀ ǹjẹ́ dájọ́ fa innama at'amahu Allahu wa saqahu ní tiẹ̀ ní àbídájọ́ tí anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tá anabi wí níbi hadithi yìí èyí tó pọ̀ nù àwọn onímọ̀ tí wọ́n túmọ̀ hadithi yìí ni wọ́n ní ọ̀rọ̀ asúnmọ́ra ẹni nínú àwẹ̀ kò sí àlàfo mọ́gbàgbé ń wọ́n lọ yàtọ̀ sí ọyàtọ̀ sóúnjẹ tẹ́yìn ó pé mo gbàgbé mo bùkèlè kan ni mo tó rántí àbí mo mú mi débì kan ni mo tó rántí wọ́n ní ọ̀sáyé kínni kò sáyé ni pé ńgbà tárakùnrin yìí wá bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ò bí léèrè pé ọmọ ọmọ ni àbọ̀ gbàgbé gẹ́gẹ́ bí alimami shafi'i rahimahullahu ta'ala òun ló gbé kọ́ídà kankanlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn onífíkù náà farama ó ní tarkul istifsal fil fi maqam al ينزل منزلة العموم في المقام ترك الاستفصال في الحال في مقام الاحتمال ينزل منزلة العموم في المقام gbogbo bi tí ọba jẹ mahalu lihtimal ó ṣe é ṣe kórí báyìí ó ṣe é ṣe kórí báyìí tá anabiwa muhammad sallallahu alaihi wa sallam wá pa yìí ti tarkul istifsal anabiwa wá béèrè pé báyìí lórí ni àbí báyìí lórí kọba yé wa Ma'izu bin Malik àti adakọ rẹ̀ ń jẹjọ radiyallahu anhu ipe njọ bí arákùnrin ti wá jẹ́wọ́ ntòsí ni Ma'izu náà wá jẹ́wọ́ fún anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bọ̀tí jẹ́wọ́ ti Ma'izu ni pé òun ṣe kíni òun ṣe zina anabi ṣe sọọlu rẹ̀ anabi wa bi sọ ma tó ń wí la'allaka wàlàálàkà wàlàálàkà títí o fi wá wí fún anabi pé àní tó ń ṣe gan-an ní zina ibẹ̀ ń anabi ṣe kíni sallallahu alayhi wa sallam anabi ṣe kíni ó ṣe istifsal wọ́n lè tọ́ bá ti wá rí bẹ́ẹ̀ tí ẹ̀tìmáàlù ń bẹ́ẹ̀ tá anabi ò sì torí ẹ̀ máa béèrè pé ọgbàgbé ni àbọ̀ rántí ni ó fi hàn pé yunazzalu manzilatal umumi fil maqal bíi nasu amu general lágbè. la, la, pé irú eléyìí àsekọ sí yàtọ̀ nù sẹ̀ríà pé ọgbàgbé súnmọ́ ìyàwó rẹ̀ nù awẹ̀ àbọ̀ rántí ìdájọ́ rẹ̀ náà ni ìmọ̀ kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kọ́ gba àwẹ̀ ọgọ́ta mutatabi'a tó gbọ́dọ̀ tẹ̀léra wọn shahrayni mutatabi'ain àbí it'amu sittina miskina gẹ́gẹ́ bá anabu muhammad sallallahu alaihi wa sallam bó ṣe wí fún arákùnrin yìí ara ìdájọ́ tí ń bẹ nínú hadithi yìí nìyẹn nínú ẹ̀ náà ni pé a ti mẹ́nu bá níjẹ̀jọ́ mọ̀rọ̀kẹ́bẹ̀ náà la dúró pé ìdájọ́ tí ìmọ̀ alukur'an kẹrìmù bá gbé kalẹ̀ ó jẹ́ nǹkan méjì ni ó nǹkan mẹ́ta ni ǹjẹ́ yẹn ó mú ìtọ́ bá wù ń bẹ̀ ni àbí yóò wọ bó ni àyà àbí hadithi náà sì tó a ṣàlàyé fúnra wa pé ntáwọn onímọ̀ wí pàtàkì jùlọ abdullahi ibn abbas radiyallahu anhuma ibn abbas ní kullu ma kana aw aw fil qur'an fahuwa ala takhir gbogbo ntẹ bá ti rí nínú alukur'an tí n bá ń pè aw aw aw ìtumọ̀ ẹ̀ ní pé kíni ẹ̀ mú kan tó bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ kò yẹ ṣe dandan ní kò mú yìí tí ó ní ọ láàjù kò yẹ ṣe dandan ní kò mú yìí tí ó rọrùn èyí tó bá wù ọ ní tó bá ti jẹ́ kíni aw aw aw ìtumọ̀ aw ni àbí ọ. àmọ́bi tá a bá ti ń rí ìdájọ́ tí ń tó pé nǹkan báyìí ni o ṣe bọ́ọ̀ bá wá rí nǹkan báyìí ni kò tó ṣe nǹkan báyìí mo mú yìí tó wù mí ò ṣe ń bẹ o. àpẹẹrẹ rẹ̀ tá a bá wọnú àyà suratul mujadala ìdájọ́ zihar ní tí wọ́n ń pè ní zihar nù sẹ̀ríà ní àṣà kan táwọn kan máa dá ń jọ̀hún tí wọ́n bá bínú láàrin ọkọ àti ìyàwó èyí tí ó fi lóun kọ ìyàwó òun lẹ̀ yẹnyẹn máa lọ yọ wá ní zọ́haruki aláyàkà zọ́hari ummi pé ìwọ obìnrin yìí ẹ̀yìn rẹ ó ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá tó bí òun ìtumọ̀ ẹ̀ ni pé òun ò tún láṣọ àjọṣepọ̀ ọkọ àti ìyàwó pẹ̀lú rẹ̀ mọ́ irú obìnrin yóò wá wà ń bẹ gẹ́rù mùtọ́lákọ̀ kọ̀kọ́ kalẹ̀ kọ́lọ̀ lọ́kọ̀ míì nítòsí jẹ́ ojúṣe àárín ọkọ àti aya ọlọ́run ní ṣe mọ́ sẹ̀rí islam kọ ilé yìí àmọ́ àwọn kan máa ṣe ń jọ̀hún láyà nàbà muhammad sallallahu alayhi wa sallam ìdí ẹ̀ ní suratul mujadala qad sami allahu qawla allati zawjiha wa tashtaki bẹ́ẹ̀ bá wa wọ àyà dhiharu yìí ńgbà tọ́lọ́wọ́ wà á ní ọ̀dà so ti rí bẹ́ẹ̀ ná àwọn tí ìbínú kí bínú tó ti mú wọn sọ tí ó yẹ wọn sọ ọlọ́run wa sọ ní alukur'an karim pé ọ̀dà tí wọ́n bá láwọn ò ṣe báwọn mọ́ àwọn fẹ́ padà gbàyàwó àwọn kó díyàwó fáwọn kọ́ mọ́ jẹ̀bi ìyá àwọn mọ́ fatahriru raqabatin raqabatin mu'mina. فتحرير رقبة من قبل أن yatamasa نعم، من قبل أن yatamasa. نبني كسي kò sí aomẹ o òfin nu ẹni ọba ṣe ziharu ìdájọ́ rẹ̀ ni pé sọfẹ́ pa ziharu tì ọfẹ́ padà sí làákàyè fatahriru raqaba bọ́kùn lọ́rùn ẹ̀rú bí ọba wa rí báyà ni tiwa nù suratul mujadala nù. No bọ́ọ̀ bá lágbára àti bọ́kùn lọ́rùn ẹrú àbó olówó kọ̀ sẹ́rú fàṣíyà mùsàárọ̀ yìí ní mutatabi'ain irú èyí ò ní Ibn Abbas wí fún wa pé a ó sì ń bẹ̀ wọn o eléyìí ò tún láàṣì ń tọ́lọ̀ ní òṣèlú yẹn wá ní pé nǹkan báyìí mo fẹ́ ṣe àmọ́ gbogbo ibi tá a bá ti rí áó áó ara àdẹ̀kùn ṣẹ̀ríà ni afúnra wa lápèjúwe irú ibi tí áó wà báyà bíi tí wọ́n wá bẹ̀ tí wọ́n ní à ń tó búra sí kò ṣe lọ́dà anabi sallallahu alaihi wasallam ní èyí máa wá parọ́ mọ́ lọ́hùn yà ìbáṣe wàá gbà àmọ́ mo ti sẹ́ wà láàyè sẹ̀ríà islam ò rí bẹ́ẹ̀ anabi ní falyukaffir an yaminihi walyati alladhi huwa khayr èyí tó dáa ni tí gbogbo èèyàn wí tí wọn náà gbà pé ńlọ dáa má wàá jọ jẹ pé àwa wí pé mo ti bọ mo jẹ báyìí pé mo ti sẹ́ wà láàyè anabi ní san kàfàrà ìbúra tó búra ṣèyí tó lóore ni bàbá wa fẹ́ san ìtanràn búbúra àwọn bẹ́ẹ̀nbẹ́ẹ́ fakafaratuhu it'amu asharati masakina min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqaba faman lam yajid fasiyamu thalathati ayyam anibi tí kuraani ti ní awo awo bẹ́yìn ọba lágbára mẹ́tẹ̀ẹ̀ta ló tó kán àwẹ̀ o àti sàlàyé gbogbo eléyìí ń jẹjọ. ibi tá a fẹ́ lọ lónìí ni pé wọ́n ń pe ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ sọ lónìí pé a kìíní yìí bẹ́ẹ̀ bá ṣe maslaha ni ọ̀dà interest mùsùlùmí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a eléyìí tẹ ní ọ̀dà yá àwọn mùsùlùmí ọ̀lọ́wájú bẹ́ẹ̀ bá ṣe kí jẹ́ maslaha nù sẹ̀ríà. No pé a interest wa ń bẹ ń bí oore àbí ìgbádùn mùsùlùmí àbí nǹkan kan ń bẹ nínú eléyìí oríṣi ọ̀nà mẹ́ta ni maslaha pín sí nínú ṣẹ̀ríà masalihu mu'tabara àwọn maslaha kan ń bẹ tí ṣẹ̀ríà ìsìláàmù náà fòfin tẹ̀ pé a eléyìí dáa fẹ́yìn mùsùlùmí a eléyìí ọ̀dà kẹ́ ẹ̀ máa ṣe maslaha ti ṣẹ̀ríà sí kìnnì tó lù ló ń tẹ̀ ká máa lépa ru interest ní ru maslaha ní ọ̀dà ìdàkejì masalihu mulghat àwọn interest kan tí sẹ̀ríà ní bọ́fẹ́ bẹ́ẹ̀ wò ó pé interest ní oore ní òun ọ̀farama kọ̀ wá sáwàá wí kan tẹ́nìkan wàá wí pé a kíní yẹ kan sí wo bẹ́ẹ̀ ni ẹ kàn pé ń bídí àní yóò jẹ́ kí Islam ó lò ké yóò jẹ́ kí kíní kan ṣe á sọ fún rẹ níbẹ̀ gbà ẹ̀sìn tọ́lọ́hún abẹ́sìn tiẹ̀ tọ́ba ìpẹ́sìn tọ́lọ́n ni masilaha eléyìí masilaha tún mulghat sẹ̀rí àti ọ̀tẹ̀ ọ̀tẹ̀ fagilérú masilaha báyìí. irú ẹ̀ ni àwọn onímọ̀ máa mú wá lápèjúwe nírú masala tá a wà ń bẹ̀ yìí. wọ́n lọ bá a kan ní àsìkò kan ọ̀daràn irú ọ̀ràn tárakùnrin tí ọwọ́ awífa nebo Muhammad sallallahu alaihi wa sallam òun náà dáwọ́ ọ̀ràn bẹ́ẹ̀ ó súnmọ́ obìnrin rẹ̀ lọ́sàn-án àwẹ̀. ọwọ́ abẹ́ nìkan inú àwọn abẹ́rù rasikhina fil ilmi kò sínú àwọn àfa àtẹsẹ̀ wọn rinlẹ̀ lójú ọ̀nà mímọ́ tọ́lọ́n àti tànàbí sallallahu alaihi wasallam. òun wá wò pé maslaha maslaha lòun rò fún rẹ̀ irú bí wọn náà ṣe máa rò ó ní pé wọn sì nínú ní bídí àlélẹ yìí ó sì dá bàbá ṣe báyìí yóò jẹ kí islam ọlọwájú yóò jẹ àwọn mùsùlùmí olóòkè yóò jẹ àṣekínní àlọlọrun lòun ọfẹ ẹsìn tọlọ́run ni kì í ṣẹ̀sìn tiwa. wọn lẹnu yìí wá ṣe fatiwa pé ọba ni wọn lọ bá wọn béèrè pé kí ni ìdájọ́ nǹkan báyìí ọba ni wọn lọ sọ fún ba pé ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ni pé tasumu shahrayni mutatabi'ayn ó gba àwẹ̀ ọgọ́ta tí ó sì gbọ́dọ̀ já àwọn tí wọ́n bẹ ń bẹ ńgbà tí ẹni yìí ń ṣe fatiwa wọ́n ṣe mọ̀ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni bó ti tó kọ́hún kọ́hún báwọn ká anabi wí pé lọ́ọ́ gba ọgọ́ta ó tó ni so ní nǹkan báyìí ó lóun ò ní ló tó kan lótó kan ọgọ́ta àwẹ̀ ládìsí tá n kà lọ́wọ́ yìí ó ń béèrè tí wàá jáde tí wọ́n wá bi àfa tó ṣe fatiwa nínú àwọn tó ti kọjá lọ ni o ń tọ́ wà nù tíra yìí àwọn ní àfa usulul fiqh wọn máa ń mú àpẹẹrẹ rẹ̀ wá bí wọ́n bá ń sọ̀rọ̀ al-masalihu al-mu'tabara interest wọn sẹ̀rí àfaramọ́ èwo ni làákàyè jẹ́ ń sọ fún ọ pé interest ní tíṣẹ̀rí à òun òwò bẹ̀ wọ́n ọ̀fẹ́ o sì lè impose ẹ lórí ẹ̀sìn Ọlọ́run wọn wá bí àfa yìí gba akaramakumọlọ irú fatiwa wò lẹsẹ yìí àwọn ní gbàgbé hadithi àbí kò mọ̀ wọn bá ké hadithi àbí òrà Ọlọ́run mọ̀ àmẹsẹ rí eléyìí ni kò sí ń tọràn àfi kọ gbàwé ọgọ́ta bẹ́ẹ̀ ọba ni bẹ́ẹ̀ bá ní ọlọ ọgbọkùn lọ ọgọ́rùn ẹrú kọjọ lójú yẹlò wọn tẹrú lọ́dọ̀ ọba ọ irú tó ń gan nílé gan bẹ́ẹ̀ ni ọgbọkùn lọrùn ọgọ́rùn gan kò ní kò ní mọrú ọ̀ràn tí tó ń da wa ìta mùsìtìnà mìsìkìnà sẹ́rù eléyìí láwa wí fún pé lọ́ọ́ fọ́gọ́tẹ̀ èèyàn ló ń jẹ bẹ́ẹ̀ ni ó fún six hundred èèyàn ló ń jẹ gan kọ̀mọ́sì kankan torí náà ntí sẹ̀rí àní ó sẹ́nu náwó ajé oyè gbà nílàáká ìtì àbí ti sẹ̀rí àtọ̀ lọ́hùn torípa àwọn ọmọ wo ibi tó ń wo pé interest wà nù pé láti lè ṣe kíni láti lè fi jófin àmọ́ tí sẹ̀rí àwọn òjìnà jẹ́lẹ̀ yìí ń lọ sẹ̀rí ọ̀fẹ́ káwọn èèyàn wà lóko ẹrú bọ́ba bá ń dárú ọ̀ràn bẹ́ẹ̀ lọ́gọ́rùn gbà ọ̀tẹ́ sẹ̀rí àlọ́run ọgọ́rùn èèyàn ni ò ní sẹ́rú sí ìyàmá tí ọmọ sin lọ́run nìkan àpẹẹrẹ táwọn onímọ̀ máa mú kalẹ̀ nìyẹn pé ó lè fi làákà ìtì ẹ̀ kàn wó pé bó ti dà ní ó béèrè pé bó ní sẹ̀rí àlọ́ dáa wọn máa múru àpèjúwe yẹn wá bàbá karo àdìsí pé maslaha mu'tabara ń bẹ maslaha tún mọlìkà tún bẹ wọ́n lè wò kọ́ da sẹ̀dí àlóhùn ọ̀fẹ́. àpẹẹrẹ míì ẹ wo nu suratul baqara náà náà ni. yasalunaka anil khamri wal maisiri qul fihima ithmun kabirun wa manafi'u linnas ntáwọn kan ṣẹ̀ṣẹ̀ máa wí lónìí kuraani ti wí o ti gé wájú o ti gé lẹ́yìn ẹlòmíì olóhùn fọtí pàrònú rẹ ni ẹlòmíì ò ní ọ ọ àrùn kan dààmú ọtí lógun ẹ wa manafi'u linnas ọlọ́run láwa la dá yín àti mọ̀ ẹ mọ̀ ra wa wí àwọn kan máa sọ pàǹfà nìkan ń bẹ níbi ọtí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ minal mufassirin wọ́n ní manafi'u tọ́lọ̀ ń wí bíi táwọn gbọ́ yìí láyà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òun ni al-manafi'ul madiyya pé a ọtí yìí ta gan yẹn ń rówó ń bẹ̀ ẹ̀sìn wa ní ọ̀dà gbogbo ní tẹ̀yìn bá lè kílèmù pé ọjọ́ interest ń bi ọtí àti tẹ́tẹ́ títa ọlọ́run wa ni wa ithmuhuma akbaru àti maslaha tí ń bá wulẹ̀ wọ́ wà ń bi ọtí maslahatun mulghat sẹ̀rí ọ̀bọ jiyàn ọ̀ṣọ́gun kìnnìkan ọ̀pá-rònú rẹ̀ àmọ́ òun ọ̀fẹ́ yẹn bá mọ̀ pé wọ́n jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ mùsùlùmí yọba jẹ́ nǹkan mi kọ́ jẹ́ àmọ́ ọba fẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́ni udkhulu fis-silmi kafata àtọwọ́ àtẹsẹ̀ àtara lèyàn máa fi jẹ́ mùsùlùmí eléyìí náà ń bẹ nù nínú fawaidu nínú fíkì wàhadìsì bákan náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi yìí farakunrin yìí pé hal tajidu raqabatan ta'tiquha hal tajidu raqabatan ta'tiquha ǹjẹ́ o lè rí ẹrú kan tó sọ di kíni tó sọ di ọmọlúwàbí àwọn onímọ̀ pàtàkì jọlọ al-usuliyun àwọn àfọwọ́ ní usulul fiqh àwọn ni wọ́n máa wọ́ọ́rù sàkún irú alifáàgù báyìí wọ́n ní anabi wí fún pé raqabatan ta'tiquha ó wá jáde nísìnyí ó bá rí kèfèrí kan tí ń forí kanlẹ̀ fóòsà lọ́wọ́ wọ́n ní ta ilé yìí wọ́n lẹ́rú ni Ọlọ́run bọ́kùn lọ́rùn rẹ̀ ǹjẹ́ yìí ń wọlé ǹjẹ́ yìí ń wọlé raqabatan ta'tiquha bàbá ní ká dúró lórí láwùjọ hadithi yìí ó wọlé torí pé tí wọ́n ń pè ní kínú al-mutlaqu al nínú sẹ̀ríà ntọ́lọ̀ ń ṣe kínní tọ́lọ̀ ń ṣe ìtìláàpù rẹ̀ tí ò ṣe tẹ̀kìyìdù ẹ̀ ọ̀nà olóyìnbó ń pè ní tí yọ wà absolute kọ̀ wà qualified pé ọlọ́run ò pé irú ẹrú báyìí ẹrú ẹrú àgbàlagbà ẹrú ẹrú ni ọmọ kékeré ẹrú ẹrú ni obìnrin ẹrú ẹrú ni ọkùnrin Ẹrú ni funfun dúdú nǹkan kan ẹrú lẹrú ń jẹ kódà mùsùlùmí kèfèrí ẹrú lẹrú ń jẹ tó máa kẹ́niyẹn mutlaqun. ibi ìlànà onímọ̀ tí wàá gbé kọ́ ìdàkalẹ̀ pé hal yuhmalul mutlaqu ala al hal yuhmalul mutlaqu ala al-muqayyad. níbi tá a bá rí tí nususu sẹ̀ríà kan bì kan tọ̀sọ̀ ní kẹ́ni mutlaq gẹ́gẹ́ bí eléyìí al tajidu raqabatan ta'tiquha sọ lérí ẹrú kan tó bọ́kùn lọ́rùn ẹ̀ èyí ń mutlaqun gbogbo ẹrú tó bá lè wọ́ jẹ́ wọ́n ní tààtún wá wo nùsùsù sẹ̀ríà míì taari tó ṣe ní kíni muqayyad lápèjúwe nbẹ̀nu al-Qur'ani pé nbẹ̀nu àdìsí náà ká lo àdìsí náà pé pa àdìsí lélẹ́yìí ẹnìkan dára ńjọ́ kan olóyin ẹ̀ ọ̀ ntí ọ́ fi tán rẹ̀ ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú irú ẹrú wo anabi ní rọkọba tún mọmìnà tún ọgbọ́dọ̀ jẹ kí ni ẹrú tó gbọ́ Ọlọ́run gbọ́ kọmọ kan mí ma kọmọ sìn nìkan bìdẹ́lì lè pé ńgbà tarakùnrin wa lóun wá ẹrú lọ ọwọ́ mú ọmọbìnrin kan wá ẹrú obìnrin wa anabi sallallahu alaihi wasallam ẹrú tó ń rí ni anabi ní kó mú wa anabi wa ṣe tẹ́sítì fẹ́rú náà ìbéèrè méjì náà la anabi bí ń jọ anabi sallallahu alaihi wasallam ní ayinallah ayinallah irú béèrè tẹ́rù yìí paasi ńjọ náà ní a bá bi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹni tí ó fèèlì lọ́pọ̀ kọ́lọ́n ọ̀sán wa níta nàbí sì fi establish pé mùsùlùmí ni ní jọ̀hún bí a bá bi ọ̀pọ̀lọpọ̀ lónìí yóò fèèlì anabi ni wọ́ tó dó yìí kọ̀sàsìkò òrun ká pẹ̀rún ká mọ̀ bó kí bó ní kí kò sínú rọmọdánà kárí pọ̀ ń jẹun ká mọ̀ pé ṣe mùsùlùmí ọ̀dà ìdánwò ni pé àyìnà lọ hadithun sahih hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ púpọ̀ ni anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ní àyìnà allah ọmọbìnrin ẹrú yìí bá dá anabi lóhùn ó ní fisama òkè lọ́lọ́run wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kò síbi tọ́lọ́run ò sí ni bẹ́ẹ̀ ọlọ́run sì ní àmìntún man fisama an yaksifa bikumul ardu fa idha hiya tamur anabi ni irhamu man fil ardi yarhamukum man fis sama ntí o rújú ni ọlọ́run ní pẹ̀lú dáàtú òun ọlọ́run sama lókè lòun wa àmọ́ pẹ̀lú màún gbogbo bí ni màún kárí ìbéèrè tá anabi bi ẹni yìí níjọ́ ló mo fi ní ìbéèrè yìí bí wọn bá bi ọgọ́rùn mùsùlùmí lónìí ọlọ́run yóò jà rí mẹ́wàá tí ó paasi rẹ̀ ńgbà tá à ń jìnà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí ti ń jẹ́ ìsìlámù gidi tó pé ntí ọ̀wọ́ mú wàsà tí ọ̀ lẹ́rìí ọ̀hún ló kùtà wọ́wọ́ mọ́. ibi tá à ń lọ ni pé ibẹ̀ yẹn ó jẹ́ kí ni muqayyad arákùnrin náà kàn lè lọ́ọ́ mú ẹrú kan kọ́ kọ́ sọ́dọ̀mọlúwàbí ó jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ ẹrú mùsùlùmí bó láwa ṣe tá a bá rí àwọn nùsùsù báyìí nínú usulul náà wá ń pè ní kíni hamlul mutlaqi ala al-muqayyad wọ́n ní a máa wá fi muqayyadu a máa fi tú mutlaqu àjẹpẹ́ bíi tọ́lọ̀ ti ní rọ́kọ́bà tún mu'mina tún ẹrú mùmíní ibòmíì tó bá ti ní fatahriru rọ́kọ́bà àjẹpẹ́ ntí ọ̀fẹ́ wí bẹ́ẹ̀ ni náà ní ẹrú mùmíní ọ̀rọ̀ wa pọ̀ lórí ìgbà kí wá ṣe gbogbo ìgbà ní máa rí o torí fánà kan lọ́tọ̀ lélẹ́yìn nínú usulul fiqh kìí ṣe gbogbo gbà ní yuhmalul mutlaqu ala al-muqayyad xaala kan bẹ gbogbo àfààyè pátá al-usuliyuna wal fuqaha wọn panu pọ̀ pé la yuhmalu fihi al-mutlaqu ala a ní fi mutla muqayyad tu mutlaqu ní xaala ni tí o sì yẹ méjì mbẹ kí ni wọn ni idha ikhtalafa sababu wal hukmu idha ikhtalafa as-sababu wal-hukmu nǹkan méjì náà la máa fi máa dájọ́ sẹ̀ríà kí ni ìdí tí dájọ́ yìí fi wá kí sì ni ìdájọ́ gan wọ́n níbi tá a bá ti rí i tí nasu mutlaku àti muqayyadu táwọn méjèèjì ọ̀dọ́ra wọn fi sábàbí wá fil eléyìí mutlaku ó máa ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ náà ó máa ṣe ní ọ̀tọ̀ mo fi ní kẹ́nìkan máa wà pé wọ́n ti ní gbogbo mutilaku yóò la kò rí bẹ́ẹ̀ o àpẹẹrẹ eléyìí ohun táwọn afa àpanu pọ̀ pé kò sí hamlu mutlaq ala al-muqayyad ayé alukur'an al-karim nínú alukur'an al-karim ńgbà tọ́lọ́run tọ́pàṣẹ bá a ṣe máa ṣàlùwàlá faksilu wujuhakum wa aydiyakum ilal ilal marafiq ilal marafiq báyà kur'an ti wí àìdíyà kún ọwọ́ yín tẹ́ bá máa wẹ ọwọ́ yín o ẹsẹ̀ kínní ẹ̀wẹ̀ ọwọ́ yín kó dé ilà al-marafiq kó dé ìgún ọwọ́ yín mọ́tíláàkù lélẹ́yìn àbí mọ̀kọ́yàdì ẹ́ naam mọ̀kọ́yàdì dan antum usuliyun mọ̀kọ́yàdì náà qualified pé kéé.